فالعياذ بالله سبحانه وتعالى lẹ́yìn tí a dọ́pẹ́ fún Allah subhanahu wa ta'ala a ṣe asọ́látò fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam almabi'utu rahmatan lil alamin annabi tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala dé dìde pé kó lè máa jẹ́ ìkẹ́ kó sì lè máa jẹ́ àánú gbogbo àgbáńláyé asọ́látò náà tí ó máa bá wọn ará ilé annabi àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama ààlẹ́ iná akírawa púpọ̀ ní ìjòkó tèmi náà tí ó máa jẹ́ àkọ́tún lórí tọ́pìkì tí a ń dìskọ́sì pẹ̀lú ara wa lórí alámọ̀rí tí a ń gbéyẹ̀wò pẹ̀lú ara wa òun náà ni àlámọ̀rí ìdájọ́ jálàbí iyẹ̀pẹ̀ títẹ̀ ìmọ̀ kọ̀kọ̀ rúkíà a rí pé àwọn nǹkan mẹ́rẹ̀ níta kópọ̀ yìí tí a fẹ́ gbìyànjú láti máa ṣe àlàyé rẹ̀ àìtí ìríbi débì kankan nú ẹ̀ ọ̀rọ̀ jálàbí asọ títí aṣáṣọ pàtíjọ asọ èyí tá padà tó máa bẹ̀rẹ̀ rẹ̀ níjọ́ ní insha Allah ta'ala ọ̀rọ̀ yẹpẹ̀ ó dàbí pé òun láwá wà lẹ́nu ẹ̀ látàná látàrí ọ̀rọ̀ tí ìkan nínú àwọn tí wọ́n láwọn fẹ́ máa dìfẹ́ǹdì iṣẹ́ iyẹ̀pẹ̀ iṣẹ́ tó ṣe pé iṣẹ́ kúfùrù ni iṣẹ́ ìṣekèfèrí sọ́lọ́ ni ìtọ́lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala tó gbógun ti ní oníṣẹ́ kálá fẹ́ máa wá ìmọ̀ kọ̀kọ̀ àmọ́ yanilẹ́nu ó sì ìbanilọ́kàn púpọ̀ pé a tún wá ra àwọn nǹkan tó tún wá dìde lénìí ẹ̀ẹ̀tàn wá ní kò sí tó kù mọ́ kọjá pé ntáráyé ti ń pàtì ntáráyé ò ṣe mọ́ táráyé ti ń gbàfà fún ọlọ́run bá wọn subhanahu wa ta'ala ó làwọn wá dìde pé tọ̀ nǹkan ọ̀hún ẹ̀ẹ́bẹ́yìn bá lẹ́yìn ò ṣe mọ́ àwọ̀ wa tún wá jí padà lọ́tún ẹ̀yàn wá bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn dàfà àfà àwọn ẹni wọ̀nyí dààmú ara wọn wọ́n ná wàhálà wọ́n dààmú púpọ̀ ìjẹ́ lórí pé wọ́n ṣàfẹ́ fi tó jẹ́ irọ́ yìí wọ́n ṣàfẹ́ fi rinlẹ̀ abẹ́gbẹ́ bí mo ṣe lè mọ́ sọ orí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí pé kò sí nǹkan méjì tó bí ọ̀rọ̀ yìí kọjá ìjókòó kan tó wáyé lọ́dọ̀ ẹni tí wọ́n ń pè ní P&P tí ó dàbí àwọn tó ń pè ní debate ẹni bí ti mọ́ sọ lẹ́nu ẹni ń pè ní debate ń pè ní debate ẹni ń pè ní dialogue ń pè ní dialogue tó dàbò nìkan tó send message sí mi ẹni náà pè ní bóyá reconciliation meeting or so tó lẹ́ni tí pé a sì láwọn tó ń gbé táwọn ó bá pín tí wọn àwọn ó pín ní knockout tọ́ gbogbo tó wá lè wò jẹ́ Allahul musta'an ọlọ́mọṣáṣá ni wọn ọlọ́run fúnra wa lọ́wọ́ ẹ̀wáyé àlámọ̀dí náà ó ti sábà bí ká pàdé àfa kan níbi ìjókòó náà àfa ò pìpìẹ́ àwa ni ó sì pìpìẹ́ wá ẹ̀ẹ́dájọ́ bá fà ti wí àfa àlẹ́ àwọn fẹ́ jẹun ní oúnjẹ àwọn ni wọ́n bá wọn gbé náà múra kalẹ̀ fáwọn àmọ́ ọ̀rọ̀ náà padà yíwọ́ máa wọn lọ́wọ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ́mọṣá àṣàánú gbogbo wa ó sì ṣàlékún mímọ̀ àti àlékún àgbọ́yé so mo wá lérò pé tọ́jú àfáà náà wá rí àkùtí àfáà lọ́rùn ẹ̀mí ara àfáà ò gbé ara wọn ò gbá làfáà bá tún wá lọ rí ṣe fídíò míì lórí péjì wọn ìgbẹ̀ làfáà ti wá bẹ̀rẹ̀ kéèbú làfáà tún wá polówó yẹpẹ̀ làfáà ṣá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ di ó máa ń sí kìnnìkan di ó máa ń sí káwọn èèyàn lọ rí mọ́ àìmọ̀jú máa ń sì ní dààmú àwọn èèyàn táwọn èèyàn bá mọjú máa ń sì wọ́n mọ̀ pé kò yẹ táwọn ọmọ ta kò yẹ̀pẹ̀ wíwò láti gbogbo àwọn wíkùwí tábà sáwì mẹ́ ẹ̀ àbá ti bu ebu àbá bu àbá ká ìlà ìlà àbá bu ebu èyí àbá bu ebu àbá wo ebu yàn ẹ̀ táwa máa ń ṣe ni pé àwa ṣá máa ń sọ̀rọ̀ mímọ́ ẹ̀ á sì máa ń tú àṣírí àìmọ̀ kan káwọn èèyàn lè mọ̀ pa ìmọ̀ kan rèé kan sì lè sá fún un á káwọn èèyàn lè mọ̀ pé irọ́ rèé kan sì máa sá fún a sì máa ń fẹ́ pé ká fi òdodo nílẹ̀ káwọn èèyàn rí pé òdodo rèé ẹ̀ẹ̀kan sì máa wá bò ní àwọn ṣe wa òdodo náà làwọn ṣe wà mọ́yà olúwa o a tún máa sọ̀rọ̀ lọ́nà rèé o ọlọ́run ọba wa mọ́ṣáṣáánú wa síjú àánú rẹ̀ wò wá ọlọ́run o ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bó bá sọ dáà nábì ò sọ ọlọ́mọṣáṣáánú wa dákùnmájú tẹnu wa jáde yọ ọlọ́run ọba wa ọ̀rọ̀ tó ọba sọ sí ìṣọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí èyí sọ̀rọ̀ ànábì tó fi lé ànábì rẹ lẹ́nu ẹ̀ ọlọ́run ò mọ́ṣà dákúndáyà hàn wá mẹ́jọ tẹnu wa jáde ọ̀rọ̀ fẹnu ẹ̀ ẹni bá ń sọ̀rọ̀ àfóhùn wà sí ni máa ń sorí búbọ̀ ń bẹ́ẹ̀ olúwa ò dákun mọ́ṣà sọ wá kúrò níbi ìfẹnu gbogbo dábàá sọ lénìí àdàkùn ọlọ́run mọ́ṣà yà wá ya ìfẹnu léfẹnu jìnnà sí wa lé àwa náà jìnnà sí fẹnu mọ́ṣà tí ó máa ṣe rẹ́gí pẹ̀lú èròǹgbà èrè ọlọ́run ọba wa subhanahu a ti sọ tó pọ̀ pẹ̀lú pé afá afojú kéré ọ̀rọ̀ mímọ̀ pàtàkì jùlọ ẹ̀kọ́ èdè lárúbáwá afá afojú kéré rẹ̀ púpọ̀ afojú kéré rẹ̀ ó tún wá fojú kéré ìmọ̀ súnà ìmọ̀ ká pa nẹ́bùwà nípa ọ̀rọ̀ nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam àbí àwọn tá nẹ́bì ṣe àbí tọ́sí lójú ànẹ́bì tá nẹ́bì sí tó sì gbà wọlé ọlọ́mọṣẹ́ àṣà nù o ẹ rí àwọn nǹkan wọ̀nyí ó fọwọ́ bani lẹ́mìí púpọ̀ Allahu al-musta'an wa alayhi tuklan hmm, a máa ń bẹ lúwa wa ọlọ́run dákun mẹ́jọ aṣọ̀fẹ́ ẹnu ọlọ́run dákun mẹ́jọ aṣọ̀fẹ́ ẹnu ó gbọ́ ọ̀rọ̀ dábàá sọ yóò mọ̀ sí rẹ́gí pẹ̀lú tìrẹ ọlọ́run ẹ̀ka ọ̀rọ̀ ṣe ní ṣókí báwọn. a ti wá sọ̀rọ̀ díẹ̀ lánàá pẹ̀lú pé kéwù táfà àfojú kéré àwa gba ti kéwù nínà wọlé mo sì tún àwọn sáyẹ́ntìsì sílẹ̀ lánàá sí gbogbo ń dáhùn sọ wọn mọ orúkọ rẹ̀ nínú sáyẹ́ǹsì wọn a máa mọ̀ọ́mọ̀ pé àlédè yìí àrùn wà níbi pé ṣe ìgbésẹ̀ fàfẹ́ mọ́ á gbé lórí èdè lárúbáwá àwọn àwòwà yẹtẹrẹ èdè ọ̀hún bẹ̀rùn a wà fi lárúbáwá a mọ̀ wá fi sọ sọ́nà gbọ́ àwọn tí wọ́n bá ń gbọ́rọ̀ lè máa mọ̀ pé ẹ̀ẹ́n àṣírí eléyìí ń bẹnu kí ó náà wà láyé ń ọ̀rọ̀ aládélé àwọn abẹ́ tútù màlá ó ní bá a ti máa ń ṣe ẹ̀kọ́ ìmọ̀tún nìyí náà lọ́tọ̀ gbogbo àwọn àti pé ó dàbí pápá tó wá bẹ́nu báyìí náà àfa àfẹ́ sọ̀rọ̀ àlálílá àfa àsọ dára ìmọ̀ kọ̀kọ̀ inna lillahi wa inna ilayhi raji'un tọ́ àmọ́ kó ṣàánú wa ọlọ́run kó ṣàánú wa ọlọ́run kó ṣíjú àánú wa ọlọ́run kó fún wa ní àṣàlàyé díẹ̀ lénìí àmọ́bi tí a lọ awọn ọrọpọ pọ̀ tá fẹ́ mẹ́nubà mo lérò pé lè ní insha Allah ẹ̀kọ́ táfà abẹ́ ẹ̀kọ́ táfà béèrè béèrè wọn ní pé ta ní pé àwọn míì sọ pé kì í ìdèrè lè ní tí ni pé tíra kan ní sọ sọ tíra kan o fi establish pé pápá bá lè wádìí lọ wájú sí wàlìlá ilhamd tọ́ báfọ́ bá wá láǹfààní àti wádìí lọ sí á ah, èyí náà nígbà yẹn bá kọyọ ní mọ́nà alámọ́kà harfan fàwọ́ abúkà fi dì ẹ̀yọ kẹta kọ́ wọn náà káfọ́ dì yìí náà mú ní àwọn bí sí ni pé ká mú àwọn àlàyé wá lórí àwọn táfà sọ Muhammad sallallahu alayhi wa sallam inna lillahi wa inna ilayhi raji'un áá ah, sítorí ah. pé aṣáfẹ́ parọ́ táwọn èèyàn yìí náà aláàdínẹ́bì náà wò ṣẹ́ ṣé bẹ́ẹ̀ ni lóòótọ́ àdíìtì wo làfáà ń rí fáà sí afẹ́tẹ́bi àdíìtì o afẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ afẹ́ kí fáwọn èèyàn bákan náà geomancy dáfà ń wí afẹ́ sọ̀rọ̀ lórí òun náà pé bó lọ́rọ̀ geomancy òun gan ti jẹ́ nígbà táfà ni a lọ nu Google àwa lọ bẹ̀ táfà ni a lọ nu Play Store àwa lọ bẹ̀ ǹjẹ́ kí la bá bọ̀ àwọn tá a bá bọ̀ ohun láfihàn gbogbo jẹ̀mọ́ níjòkó ilé ní insha allah ta'ala bákan náà àwọn nǹkan míì tọ́lọ̀ bá wá ní ká láǹfà àkókò wọn pọ̀ lé ní àfẹ́lú táìmù púpọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ lánàá pé àwọn ọ̀nà pọ̀ tí àmọ́ táwa máa fẹ́ ṣe àwọn àlàkọ́ tó ṣe pọ̀ tá a máa ń ṣiṣẹ́ lé lórí ṣùtá bá níbi wá sí báyìí ká lè mọ níbi ṣàlàyé rọ́ táwọn òpùrọ́ bá ń pa ni ló wa kọ́lọ́mọ kó sì fún wa ní okun àti agbára ọlọ́mọṣàrùn oníkálukú wa náà ọmọṣàrùn wa lọwọ ẹ wá jẹ́ ń gbé báyìí náà ẹ jẹ ń kọ́kọ́ gbé níbi ọrọ geomancy tí àpá ní ká lọ rí wá lórí ẹrọ ayélujára wọn lórí Google jẹ́mọ́ ọlọ́mọṣàṣàánú wa o èyí fi àwọn àwòrán kan hàn wá nísìnyí nípa ọrọ geomancy àwọn àwòrán tó ṣe pé nígbà tá a padà wọrí wa pé ọ̀dà ẹjẹ́ àti ẹ̀wọ́ sórí gọ́gù táfà wí bóyá nǹkan míì yàtọ̀ sí táwọn tó mọ̀ nípa ẹtí jẹ́ ká mọ̀ pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣẹ̀fẹ́ aló ti pẹ́ táfà ti parí gbogbo ọ̀rọ̀ yẹ̀fẹ̀ ọ̀rọ̀ kiri kan yìí gbogbo tí ó máa ń sì kò ṣe wí níjẹ̀ tata ló àbíjẹ lóhun o àbá ti ń wí tipẹ́ o e ti ń wí tipẹ́ àtijọ́ náà làwọn ti ṣèwádìí pé kíní lọ́kùnrin ń wí kíní jẹ́ bẹ́ẹ̀ àti ifá ní jẹ́ bẹ́ẹ̀ jẹ̀mọ́ ifá tààrà pàápàá sí ìfipá díẹ̀ sí ìfipá kékeré ifá kí ifá tààrà oníjẹ́ àwa eh, ṣàlàyé rẹ̀ eh, àti pé bò gan òun ti jẹ́ ni gbogbo tá wí ọlọ́run ti gbọ́gbù yìí parọ́ mọ́ ìwọ náà lè bọ́ bẹ̀ kọ́ lọ rèé wò ó ìwọ náà lè bọ́ bẹ̀ kọ́ lọ rèé wà lè kọ́ lọ táwa ni ah, wọ́n parọ́ ni ah, bẹ́ẹ̀ kọ́ ló ti rí o ẹ̀ eh, àgbẹ̀ àwòrán kan wá ní ìṣèjọba kí gbogbo wa náà ká wò ó kó ó máa ń sì sí kí wọn náà wá lọ sórí Google lọ sórí Play Store lọ wo ọ̀rìn bẹ́ẹ̀ ẹja kọ́kọ́ wọlé yìí náà ẹ̀jọ̀mọ́ ẹ̀dàkùn jí ó máa ń sì táfà wí rèé o jẹ̀mọ́ jí ó máa ń sì táfà wí o rèé o èjì ògbè rèé o jẹ̀mọ́ èjì ògbè àbí kí yorùbá mọ̀ pé ó rèé o ó rèé o la ilaha illallah muhammadu rasulullah ah ó ba nínú jẹ́ pé ìwọ tó wá gbé láwà ní sórí lọ ń polówó orú nǹkan báyìí fún wa. ìwọ tó wé láwà ní sórí tó ní lọ fi ń ṣe ìwọ polówó orú eléyìí lọ polówó orú eléyìí tó wá ilé ìrọ̀ jama ó kọ́ tẹ́lí fẹ́ kọ́ rẹ o tí wọn náà bá bọ́ sórí orí gọ́gù bọ́ play store wọn náà mọ́ lọ rèé wò ọkàn mọ́ oríṣiríṣi o kódà ilé kì í ṣe ṣẹ́ríkẹ́ jí ó máa ń ṣe rẹ̀ tó ní kẹ́kọ́ sí ṣẹ́ríkẹ́ òun kọ́ sí gbàgàdà gbàgàdà yìí máa ń sì wọn o jí máa ń sì tó o èyí tún gbá àwòrán mi wá àwòrán jí máa ń sì náà ni ifá ifá ọ̀pẹlẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un òun tún lò jẹ̀mọ́ ó lẹ́tún rí máa ń sì o subhanallah ilà àdéhùn à ń sọ kí ní ìsìn jẹ́ ẹ wàláhì àrí ó tó kó báyẹn ló jẹ́ ẹ dá pé mùsùlùmí rèé o ẹ dá pé mùsùlùmí tó wé láwà ní orí jí ó máa ń sì rèé o ẹ ó lè padà bọ́ wá sàlàyé pé ah, ẹ ó máa ń ṣe ìtọ́ fi ń ṣẹbọ nìyí o èé ṣe wọ́n gbà tó mọ̀ pé in tó tó ẹbọ báyìí ń bẹ nínú jí ó máa ń sì ìwọ òṣè máa wá sọ́ngbà tó ń sọ ọkọ máa wá yẹn pé ẹ lè jálù kẹ jálù fá o ẹ lè jálù kẹ jálù ọ̀pẹ̀lẹ́ o ẹ lè jálù kẹ jálù kẹ jálù agbígbá o ẹ lè jálù kẹ jálù téyẹ lè fi sórí bú o jẹmọ́ yóò máa ń sì rèé yóò máa ń sì rèé ṣé torí ta fẹ́ jẹ náà ṣé torí ta fẹ́ jẹ oore jẹmọ́ olú o ètò àfà àwọn àwòrán kan bẹ tí gbé wá ní ìsìnkú gbogbo ó tún wò pé ṣé ṣé nílé ayé ta wà yìí náà láti rí mùsùlùmí tí ń pèpè sínú eléyìí jẹmọ́ èèwò àwọn àwòrán tí ó máa ń sì lẹ́rìn ìmí ìtúnú èmi òtúnú la ilaha illallah inna lillahi wa inna ilayhi mùsùlùmí ọmọ ìyá wa oníláwà ní la ilaha illallah ẹni kó tí ìfìlú eléyìí ó yìnyín ẹti fún lókọ sakasaka ó pọ̀ àwọn àpò sakasaka bẹ́ẹ̀rin kálukú wá sọ́dọ̀ sọ́dọ̀ tẹ̀ ee ọlọ́run o tó tò rí ọlọ́run o gbogbo àlàyé tó ọba fẹ́ ṣe wà láyé àlàyé rẹ ti kọjá torí pé bá ti jáàdùn ìdáwárí rèé ó lè máa ní oríṣiríṣi tó dá padà wá wá bí a wá wò lọ àti oríṣiríṣi ọ̀nà tún làwọn onídíọ́mánsì fi ń ṣe díọ́mánsì wọn tí ò tún jọra wọn jọmọ́ díọ́mánsì nu ọ̀kan tó rèé tẹ̀lé báyìí oríṣiríṣi ìran kọ̀ọ̀kan lẹ́ni ṣẹ́rí ìdágbéwà àwọn ti ilẹ̀ yòó yóò máa ń sì ilẹ̀ Yorùbá pè wá lọ́nu yóò máa ń sì ilẹ̀ Yorùbá nu tàwọn onífànù ẹni pé yẹ̀pẹ̀ nìkan tẹnumọ́ ẹni pé yẹ̀pẹ̀ nìkan kì í ṣe yẹ̀pẹ̀ o jẹ̀mọ́ ònu oríṣiríṣi ti o àfa ọ̀ ti bẹ̀rù Ọlọ́run ní àfa 1999 2000 la ilaha ọba bẹ̀rù ọlọ́run ọba bẹ̀rù alikiyama rẹ ọba bẹ̀rù ọjọ́ àti sùn ẹ ṣé torí tá a ta yìí náà nítorí tá a jẹ àti nítorí tá a jẹ àwọn ṣakaṣaka mẹ́rin jọmọ́ ẹ dákun ṣé owó tí wá ju mẹ́rin lọ báyìí wo rẹ́mi wá o ìtúgbèmí wá ẹ̀ tó rà gbọ́dọ̀ Allah àrí ìmá gbọ́dọ̀ eléyìí a ti gbọ́dọ̀ rí ìtí mo fẹ́ gbé wáyìí ẹ̀rù ó báyìí abẹ́ àwọn ẹgbẹ́ eléyìí àwọn la kírìtì àwọn akọ́lá dúró rẹ o kálukú wá fírì láti lọ rèé wò ó ìtí mo fẹ́ gbé wáyìí ní agbára ni o àmọ́ náà bọ́ sórí gọ́gù kọ̀ọ̀kan tẹ́ yorùbá di ó máa ń sì àbí mo bá ṣàlè gbé sí tẹ́ di ó máa ń sì gbé sí yorùbá wá gbé sí lárúbáwá wá ọ̀rọ̀ oríṣiríṣi nǹkan jama òrè ẹ máa wò ó la hawla wala quwwata illa billah jẹ́mọ́ ẹ̀dàpọ̀ ẹmọ́ owó tó kọ́ bẹ́ẹ̀ ṣe rí Ṣàngó Ṣàngónù lẹ́gbẹ̀ẹ́dọ̀ fẹ́ rí ẹ̀rí Ọya lábẹ́jí ó máa ń sì láti rí o Ṣàngó rèé Ọya rèé Ògún rèé Yemọja ònàtóyún ẹ̀rí Ọya Ṣàngó Ọya Yemọja ogun láhàúlà wà lákúwàtà ìlàbìlà àwátà tí wọ́n ń pariwo láìláha ìlàlá tá ń pariwo láìláha ìlàlá ọwá bẹ́ sọ wá dẹni tí ó mọ̀ pariwo Ṣàngó olùkóso àwọn ìtàmọ́ ní mẹ́rẹ̀ Yorùbá ṣàgbọ́n tí wọ́n ti Ṣàngó fún wa nu padà wá ní àwọn tàwọn ẹlẹ́bọ̀ èé ṣe tó ìjọ́tọ̀ ń polówó òjìjí ó máa ń sì èé ṣe tó ọ̀mọ gbénu ilé ìwá pé ẹ bá nu ilé ìpàdé ẹ sá fún o ọwọ́ tí wá sí fúrìkì ká máa lọ rí wa ọwọ́ tí gbogbo èèyàn sí fúrìkì ẹ máa lọ wà lórí gọ́gù ọwọ́ ń sọ bí pé nǹkan tábà dé ọ̀bá ìdájọ́ nígbà pé pé akọ̀mọ̀ bá sọ ọlọ́run ọba ń bẹ̀ jẹ̀mọ́ onu o onu jẹ̀mọ́ onu jẹ̀mọ́ ẹ dákun bá àbá wa pélé ìníṣíríkù káà pélé ìníkúfúrú ẹ̀lákùn ṣé nǹkan tó ti túnmọ̀ ẹbẹ tí ó mọ̀ jẹ́ kúkúrú àti ṣíríkù mọ́ ṣé nǹkan tó mọ̀ bẹ mọ́ tí ó mọ̀ jẹ́ kúkúrú àti ṣíríkù Ṣàngó Ògún Ògúnlákáayé Ògúnlákáayé ó sì mọlẹ̀ bá ti mọ̀ pé ah, nígbà mọ̀ wo Yorùbá gbogbo ẹ̀ lá mọ̀ ń gbọ́ torí ìwọ́n tó tún kọ́ tiẹ̀ fọmọ́ tún kọ́ tiẹ̀ pé ẹtún ni ó ti ń kí Ògún Ògúnlákáayé ó sì mọlẹ̀ ẹgbẹ́ tí wọ́n ti fún wa nù ọgbà olómi ńlẹ́fẹ̀jẹ̀wẹ̀ ìtọ́fẹ́ ká mọ̀ kínú káwá bí lá ilaha illallah kalẹ̀ kábílá ìlàhà ìlàlá káfí kalẹ̀ ah inna lillahi wa inna ilayhi raji'un eh eléyìí tá wí yìí àwakọ́lá àwakọ́lá ń wo àwakọ́lá draft ẹ̀ báyìí orí gọ́gù tó ní alọ́ wò ní o ìwọ tó bá ti wádìí àwọn ẹ̀kẹ́ sá lọ sórí gọ́gù lọ sórí play store tó bá bẹ́ ètè nínú eléyìí tẹ yorùbá di ó máa ń sí gbogbo tí ó gbé wá fún ọ rèé gbé lẹ́gbẹ̀ẹ́ ẹ ò gbé sí rí rèé o ìtàmọ̀ rí rèé abẹ́rí pé nǹkan ṣe wá nílẹ̀ yóò bá a látọ̀dọ̀ àfáà láti wá rírú eléyìí àfáà tó wé láwà ní bẹ̀m̀bẹ̀ àwọn dákọ sakasaka mẹ́rin àwa ní pé kí ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀dàkùn sakasaka eléyìí ò ti wá tó mẹ́jọ báyìí àbí sakasaka eléyìí ò ti di méjìlá ó sì wé láwà nítorí ọwọ́ ń pariwo jù àwọn sáyẹ́ntì tí ó nígbà tán gbégbékùgbé tán sọ fún wọn tán ìwọ ò mọ̀ pé ewu ewu tí ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àwa wíta ìwí ọ̀n pariwo pé ah ìmọ̀ ni o ah ìmọ̀ ni o ẹ̀yin fi ń kọ́ mọ̀ ni o ìmọ̀ ni wọ́n ń kọ́ o ìsìláàmù yìí ta kò mọ́ o kìíní kan ìmọ̀ ni o ẹ dákun ìmọ̀ ni lóòótọ́ àwa náà bọ́ jiyàn ọ́dígbémi náà ti púrúbù ọ̀pọ̀ ẹmọ́pọ̀ kan jẹ́ ọmọ pé àìlẹ́kọ̀ọ́ rẹ má fi da ìmọ̀ rú mọ́ má da mímọ̀ rú mọ́ o lè ní kàn sí fún ọ lánàá pé èyí tó ọ̀nà jẹ́ ń wá lọ sókótó orí ń bẹ lábẹ́ ṣòkòtò rẹ̀ àmọ́ nígbà tó ti kọ́ láti lé tó ọ̀mọ́ ń lé wọ́n wá déta àwọn kèfèrí wá gbé mìíràn lọ́wọ́ jọmọ́ jí ó máa ń sínú lọ́dọ̀ àfún láwà ní oníláwà ní bẹ́ẹ̀bẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un kódà kámọ̀kí ayé Al-Qur'ani kámọ̀kí hadith anẹ́bùwa Muhammad ó dá mi lójú pé ọ̀rọ̀ àwọn mùsùlùmí wà ò dàrú débi kán mọ́mọ̀ tẹ́lú eléyìí ẹ̀bọ̀ lélẹ́yìí ká má mọ̀ pé irú eléyìí ìpè nǹkan míì lọ́lọ́run fáwọn èèyàn ò leléyìí jàmá yóò máa ń sìnú o yóò máa ń sì tilẹ̀ yóò bá onu kí lárúbáwá náà wá wà torí lárúbáwá náà ìtàwọn yóò bá tán fi ń gbégbé eléyìí táwọn fi ń ṣe làwọn náà mọ́ fi ń ṣe o lárúbáwá náà àwọn náà ní tiwọn o àwọn náà ní tiwọn ìwúlẹ̀ dánlódù tiwọn ní àbágbé tiwọn náà wá jàmá mùsùlùmí eh islam islam ilẹ̀ yóò bá eh inna lillahi wa inna ilayhi raji'un omi ẹkún sì ń gbọ̀nyàn tí sì ń báyẹn nú jẹ́ ṣé bá sì ti mọ bá kínní ìlọ náà rèé táwọn tájọ mọ pera wa lọ́mọ ìyá táwọn náà rèé inna lillahi wa inna ilayhi raji'un ẹ dákun gbogbo àwọn tí wọ́n bá ti ń ṣépè ẹ dákun ẹ wọn lóhùn ẹ wulẹ̀ ṣépè fún wọn padà o ẹ dákun ṣépè fún wọn padà ẹ já kan kí la sọ̀rọ̀ wọn èpè tán lè fẹ́ náà nù

kò bá já mọ̀ pé ìmọ̀ táwọn wá ń sọ yìí orí burúkú bẹ́ẹ̀ tó lágbára o kó máa display rẹ̀ ká máa wá rí adúwò ewu báyìí bẹ́ẹ̀ ìwọ wá ń display ibi tọkàn lè sọ tọ́ọ̀bìrì bí kó èèyàn ló tè nìkan jẹmọ́ geomancy àníwá ní geomancy oríṣiríṣi ìran náà tọ̀tọ̀ ni ó nu ó lẹ́ ń rí un ṣẹ́ṣẹ́ àwọn àwòrán ta ti kọ́kọ́ gbé wá ń bẹ̀rẹ̀ ẹ ráwọn ọ̀pẹ̀lẹ̀ ilẹ̀ lẹ́fì mọ̀ pé àṣẹ ìtọ́ba ti ń kejì ó máa ń ṣìtàn gbìhun kò sí bẹ́ẹ̀ ti wà lọ bẹ́ẹ̀ ti wà bọ̀ àwọn tí wọ́n ń pèpè mọ kọ̀kọ̀ bẹ́ẹ̀ ti máa ba lọ́dọ̀ wọn nu òjì ó máa ń ṣì ọ̀kan tó rèé ẹja tún gbélé náà wá ọ̀kan tó nù un. nígbà sọ́njọ́ ní pé kọ́mọ kọlà tó ní pé sẹ́jà lábẹ́ irú látàwọn wíjì ò bá yí ọ gbogbo àwọn tí wọ́n bá mọ̀ nínú Yorùbá mọ̀ pé wọ́n ti mọ níta gbé sójú yìí wọ́n ti mọ́ kọ rẹ̀ abẹ́jí ó máa ń sí rẹ̀ láti wá láti rí gbogbo eléyìí jẹ̀mọ́ abẹ́jí ó máa ń sí rẹ̀ ó láti rí eléyìí o Allahu musta'an mo rí kọ́mẹ́ntì àwọn kan wọ́n ní ṣe wọn náà mọ̀ pé eléyìí kọ́ ni wí èwo ni wá ń wí àléwò eléyìí tọ́ sọ ní bí ìlàtọ́ kọ lásán yìí ló jẹ́ haramu ni ìlà yìí kọ́ ni haramu kìí ṣe ìlàtọ́ kọ yìí kí náà fi ń wá ní kò sẹ́ni tí ò yọ ìmíkà falà báyìí kò sẹ́ni tí ò lè bá àní kí náà fi ń wá ẹyin táwọn oníyìun fi ń wá láwọn eléyìí náà fi ń wá àjọmọ́ jàmá mùsùlùmí àbẹ́ẹ̀rí pé ìgbọ́n ṣe wá ẹ̀rí pé ìgbọ́n ṣe wá ẹ̀bọ́n bá ti wá fẹ́ jáde bára pé wọ́n fẹ́ ṣàbòsí fún ọ ní eléyìí kọ́ lọ ń àyítọ́ wa ń sọ rèé ẹ̀ ọ wà kẹ́kọ̀ọ́ pé adúrú àgbákò báyìí ń bẹ́ ń bẹ́ ọwá dákẹ́ lórí ẹ̀ alábòsí ni ọ́ alábòsí ni ọ́ èyí tó wá ń sọ náà tó wá ní kéèsì ìrú lè oníyẹ̀pẹ̀ nìkan ni wọ́n ń sọ ìran kanu ìyẹ̀pẹ̀ ni wọ́n mọ̀ ni ìyẹ̀pẹ̀ ó ń lọ mọ̀ ẹlòmí ò gúdùn bí ìyẹ̀pẹ̀ irú tá a gbé sójú yìí lòun mọ̀ ká tẹ ká ká ká tàbá ká ìlànà ọlọ́ọ̀bẹ gbọ́ nínú àlò ká ọdún bá ti kọ làfi lójú sọ́ọ̀rì wọ́n ti kórúkọ ogun ẹ̀ ìmọ̀ ọgbẹ́ méjì àbí ọgbẹ́ méjì lọ́kọ̀ yìí oyè kú méjì àwọn ọmọ wa láti pé náà ni àwọn náà mọ bí ti ń jẹ́ ìwo orí méjì odi méjì rí odi ní inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́mọta ṣàánú wa ọlọ́run wa ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́mọta àjọyé wa o ìdúró onu onu onu onu ó yẹ kí fún ẹgbẹ́ tó gbé ni o àní mo fọ́nà ọba búra fọ àwakọ́lá hún àmọ́ ń parẹ̀ àmọ́ bí wọ́n ti ń hún onu àmọ́ àwọn òmọ́ ti wà abẹ́ẹ̀bẹ̀ látú ti rí eléyìí náà ìdí mo tún gbé sílẹ̀ yìí abẹ́ẹ̀bí tí ń tó wí fún wa ń bẹ̀ látú ti rí ṣẹ́rí ìgbésíkẹ́lẹ̀ ní dáadáa báyìí ìgbèsè eh, ìgbèsè insha allah ta'ala ká lè mọ̀ pé ẹni yìí ibo míì ní ń pè wá lọ jọ̀mọ́ ibo míì oní ń pè wá lọ jọ̀mọ́ òun la rí wọn o míì ní ń pè wá lọ ṣẹ́ẹ̀tì ọ̀pẹ̀lẹ̀ ifá divination chain ẹ̀rí báwọn ọ̀pẹ̀lẹ̀ ifá divination divination chain òun lẹ́rí wọn ìní àwọn onífánu yẹn pé ọlọ́dún wa ṣe òun náà ò rí bí mórí bọ́ kò rí bí yẹ yẹ yóò máa ń tirẹ̀ kúrò níbi divination kò gbọ́dọ̀ yẹ kó tó ní báwọn tó gbé nǹkan wọlé ti gbé lẹ́nu so divination tó ní fa òun wà rèé òun àtàwọn geomancy kankan náà ni wọ́n ṣe rí a fi mọ́ ń wá ọ̀rọ̀ ọjọ́ ọ̀la náà ni bí wọ́n bá lọ́ọ̀ wá gba tàwọn onífà etí ọ̀tọ̀ fi wá gbà á ṣe láwọn náà ìbí mọ̀ kọ̀ọ̀kan tó sọ pé èèyàn lè wá pé ìmọ̀ ni tẹ́nìkan ò bá mọ ẹnìkan lè mọ̀ ẹ àwọn mọ̀ náà nu ọ̀nà táwọn lè fi mọ̀ làwọn fi mọ̀ yìí wọ́n sì wá tako tí wọ́n tó wá gbé yẹ̀pẹ̀ nìkan wọlé ọwá nígbà náà tó nígbà náà iyẹ̀pẹ̀ nìkan lànàbì yọlẹ̀ anábì wá dárúkọ ọ̀pẹ̀lẹ̀ ifá fún ọ karamba ní kò lè bá rí nígbà ilé ìdànù òun ló ṣe ń tú kì á sí ọ̀pẹ̀lẹ̀ olódo ibo ni ti jọ mọ́pẹ̀lẹ̀ èdè kí jọ pẹ̀lẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ń bẹ lọ́dọ̀ sí Eh, àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ọlọ́mọṣàdé ní jẹ̀mọ́ ìmọ̀ kọ̀kọ̀ ni a máa fi wá ìmọ̀ tó láwọn wá kí kẹrì báyìí abẹ́ geometry rẹ̀ tó wọ́n ní a sórí Google sì ní a lọ sórí Play Store ńgbà adé bẹ́ẹ̀ òun àwa bá ń bẹ̀rẹ̀ òun àbá ń bẹ̀ yorùbá sixteen oracle geomancy ìgbọ̀gbé wa tó rí dáadáa ọgbọ́dọ̀ mọ́ rí dáadáa ìgbọ̀gbé wa jama ká lè mọ̀ pé nǹkan ti ṣe wá ọlọ́mọdà wá láàmú tọ́ yorùbá oracle geomancy ó nu tẹ́rí báyìí geomancy rẹ̀ nu à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí yẹpẹ́ o àmọ́ nu geomancy tó wí òun o tọ̀ tó bá ti wá ṣe pé inú irú nǹkan báyìí la ti wá ń bá yẹ̀pẹ̀ jẹ̀mọ́ ìwọ wá jẹ́ yọ yẹ̀pẹ̀ fún omi ọ̀jọ̀ wá yọ fún ọwá lànàbì ló yọ ìgbò lànàbì ti yọ yẹ̀pẹ̀ fún ọ àdíjì náà gbágboyè rẹ̀ káàmù wá sàlàyé rẹ̀ fún gbogbo jẹ̀mọ́ insha Allah alákòókò púpọ̀ lénìí àmọ́ amẹnubà débi tó lápẹẹrẹ ṣẹ́gbó náà sí ní calculation ní ṣẹ́rí bẹ́ẹ̀ náà rí nọ́mbà ń bẹ̀ a gbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ bó ti rí náà nu bó ti rí òun náà nu. tọ́ jọmọ́ jí ó máa ń sì dára bí wí àwọn tá a so iyẹ̀pẹ̀ tó ń wá fẹ́ yọ ń bẹ́ẹ̀ ìntí yẹ̀pẹ̀ náà so papọ̀ mọ́ òǹlarí yìí ìntí yẹ̀pẹ̀ àwọn kàtígórì ibi tí yẹ̀pẹ̀ wà àwọn tó ń kúkú tó gọ́ọ̀bù wọ́kọ́ lọ kúkú tó wọn rí ká níwọ̀ lọ bá tó ní wọn náà ní gbẹ́gbẹ́sẹ̀gbẹ̀ ara wọn àwọn tó tó gọ́ọ̀bù náà kó gbogbo ẹ̀ papọ̀ ní tiwọn wọn bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé gbogbo náà ló ní tiẹ̀ yóò bá ní tápà ní haúsá ẹ̀ẹ́dẹ́ orúkọ ẹ̀ lárúbáwá ní India ní gbogbo kọ́ńtì náà fi dilẹ̀ fún náà fi kí ní ìlérí fún sọrí ìjọmọ́ ó o ó ó nu tó bá ní ọ̀pẹ̀lẹ̀ kọ́ lòun sọ ẹ̀yìn bá kọ́ lòun sọ àní kàtígórì kan náà náà wà lọ́dọ̀ geomancy tó bá dàbí rọ́mú wá challenge ẹ pé wá prove ẹ̀ fún wa pé lọ́dọ̀ geomancy wọ́n separate láàrin méjèèjì challenge nínú wá prove ẹ̀ fún wa scientifically ipa àwọn sàyẹ́ntìsì sẹpẹ́rẹ́tì láàrin iyẹ̀pẹ̀ títẹ̀ àti di ó máa ń sin onífá ṣé wọ́n gbà pé kan náà ní méjèèjì àbọ̀ gbà pé wọ́n yàtọ̀ tó bá ti wọ́n gbà pé kan náà gbogbo ẹ̀ èyí ṣe wọ́n tí wọ́n wá mú yẹ̀pẹ̀ nìkan láàrin ẹ̀ wọ́n ti bá ponú ni tó láwọn nǹkan ti ń gbé jàre wọ́n ti ń bọ kọ́mẹ́ǹtì bí ah, eléyìí kọ́ ló gbà lérò yẹ̀pẹ̀ ní tiẹ̀ aláwọn sàyẹ́ntìsì tó ń fi wọ́n ọ̀fáwọn lọ fi ń proud lọ fi ń gbogbo lọ fi ń ṣe gbogbo ẹ̀ àwọn sàyẹ́ntìsì ní kó wọn pọ̀ ni ìwọ ni wọ́n ń pè lọ́dọ̀ tiẹ̀ pẹ̀ láì mọ̀ kan tiẹ̀ àìmọ̀kan rẹ jẹ́ sí òye ọ ló sì jẹ́ kọ́ ọmọ ìṣòǹpinya láàrin rẹ̀ báyìí jẹ̀mọ́. ọlọ́mọṣá o ọlọ́mọṣá ṣàánú wa ní tó wá kù ni pé ẹ̀rí pé lánàá a ti kí àwọn ayé àlùkùránì fún wa tọ́ àfáà yìí wá látara burú tó fẹ́ ṣe tẹ́bì mọ̀ pé yẹ̀sẹ̀ ní kẹ́kọ́ ní sọ́nù ó tún wá lanu ẹ̀ ó sì lanu ó sì sọ̀rọ̀ ó lanu ó sì lè sọ adúrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó bá ní ẹ kí ní jẹ́ bẹ́ẹ̀ ẹwà ń takò kéyìn ọmọ ẹwọ iṣẹ́ ẹlà ń takò lóòótọ́ ọlọ́run bá lóní àmọ́ ẹwọ ó ní kí ni anábì gá wo iṣẹ́ inna lillahi wa inna ilayhi raji'un lẹ́yìn tó wá ní anábì wo iṣẹ́ ó láwọn sàábí anábì gan àwọn náà wo iṣẹ́ ẹ̀gbọ́n fídíò rẹ̀ tó lòun fi ń bèèrè tó fi bú wa gbogbo ẹ̀ ní mẹ́mẹ́ o ó ní anábì wo iṣẹ́ ó sì láwọn sàábí anábì àwọn náà wo iṣẹ́ nǹkan méjì ni mo wá fẹ́ dìbọn sí báyìí náà ọjọ́ ti lọ mo ti láàánú lo táìmù lénìí bóyá bẹ̀rù láwọ̀ aṣọ táàbí wá gbàgbé èrè tó ní mo fẹ́ gba kọlù díẹ̀ nínú iná jẹmọ́ kámọ́tà gbé o challenge tí mo fún látàná ń bẹ́ẹ̀ o ń bẹ́ẹ̀ challenge tá a fún látàná ń bẹ́ẹ̀ lórí ké gbogbo tí mo ní kó lọ rè ṣe assignment wa kéèfé sí ó àbí how many hours ní máa ń tẹ̀kí wọ́n bí yẹ̀pẹ̀ àwọn yẹ̀pẹ̀ ń bí àwọn bàbá dáwà bá yẹ̀pẹ̀ lọ́wọ́ sí wọn bọ́ ọba ti ń dé láàrin ìṣẹ́jú márùn-ún ni wọ́n ti wo owó ti gbé jáde látàná mo expect kọ́ ti ṣe fídíò èyí tó ti ṣe fídíò ọ̀n upload nǹkan míì ní o tèmi àárọ̀ yọ ìjáde wọn sì kí tèmi o àwọn èèyàn tó sì bẹ́ẹ̀ sanwó wọn ti kówó kalẹ̀ bí mílíọ̀nù ní seven billion kọ́lá sí lánàá sọ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin jàmá mùsùlùmí dẹ́ẹ̀dẹ́ náwó ẹ̀mí akọwó yín ẹ̀jẹ̀ ya mọ̀ kí bá kò padà tó rẹ́ni yìí kò ní kò ní tí ó ṣe o eléyìí ò ní kan ṣe káyọ̀tẹ̀ rìlí sí nítorí mo rí ẹni ọlọ́run bá fẹ́ pè nílé mi wọ́n wọ́n lọ́ ilẹ̀ ìlà ìlà ìlà wọ́n pè ilé sọ̀fànù ni wọ́n wọ́n lọ́ ilẹ̀ ìlà ìlà ìlà ẹnìkan pè mí láti UK lénìí ó ní àfá èmi ni mo promise fifty thousand lánàá ń tèmi ó ní ẹ̀dá kù sọ́kùnrin yóò èpè bó àbíbò ni mo ní kí èpè ní àìgbọ́n kankan ó ní ẹjọ́ o fifty thousand rẹ̀ wà nílẹ̀ o tó bá ti lè answer gbogbo question yìí wàlọ́ọ̀hì tàlọ́ọ̀hì tó mọ̀ bí là bẹ́ẹ̀ ni ti tèmi nù ìwọ lọ́sì bẹ́ẹ̀ sọ wọ́nù yìí seven million bẹ́ẹ̀ fún ọ mo sọ sẹ́yìn owó ni ọ̀jú lọ ọmọ parọ́ mo mọ̀ àti ilé ọ̀ ju seven million lọ ẹlòmíì bẹ́ẹ̀ ò jù lọ sọ́ni mo ti ọ̀ jù lọ ju seven million lọ èmi náà ò ti kí n so tọ̀rọ̀ fún ọ náà níwò ti jù lọ ni wọn náà ti jù lọ àmọ́ gba ilé yìí owó ní bẹ́lẹ̀ yìí oní fifty thousand òun tún wá ti fóònù ọ̀pọ̀ tún wá pè ní pé ẹ̀dá kan àfa àbò ní ìyìn sí rí ọwọ́ tèmi ń bẹ́lẹ̀ kódà kódà yìí sọ débi pé ó ń gbá báyìí ẹsẹ̀ tẹsẹ̀ ló gbọdọ̀ wọnú àkáǹtì nàmbà yín kọ́ni mọ̀ táwọn èèyàn rẹ́dí àtìnáwó fún ọ́fẹ́ sanwó ní fún ọ challenge ní bẹ́lẹ̀ yìí tún wá fún ọ challenge mi challenge mi sì tún fún ọ mú òkú bí a kò ní tíra pé òun ni òjò ọmọ sọ́rí kí tí mo wà yìí wọ́n tún ti bá ń gbóúnjẹ wá bíi challenge mi tunu irú oúnjẹ wo lẹ gbé wá sọ́kèlè ni àbí ìrẹsì tó bá jẹ́ pé ìrẹsì lọ mú ẹran ní bẹ́ẹ̀bẹ̀ ni àbí pọ̀nmọ́ dòdò ń bẹ́ẹ̀bẹ̀ àbí òsì ń bẹ̀ ẹja bíkà ni àbẹ́ja dúdú aborí àbí ẹja tútù bí átáítọ́ọ̀sì àbáwọn ẹja tá a mọ̀ ń jẹ irú èwo ni ń bẹ lórí ẹ̀ kálókèlè lọ mú àmàlà ni àbẹ́bà iyán ni àbí kíni in tó bá jẹ́ bóyá mọ́là àbẹ́bà àbí iyán àbí sẹ̀mó àbí wíìtì ṣé ọbẹ̀ ewédú ni àbọ́bẹ̀ ńlá ọbẹ̀ alásèpọ̀ ni àbọ́bẹ̀ ẹ̀fọ́ gbogbo orú tó bá jẹ́ dàkún tó bá ń tẹ̀ yẹ̀pẹ̀ náà tún sọ lálẹ́ yìí náà mo mọ̀ káwọn èèyàn iṣẹ́ àlà àwọn tàná oríṣẹ́ fún mi náà ti ń bẹ́lẹ̀ àwọn míì náà ó tún mọ fún sàdé ò báwọn tuntun olówó níbi mo wà yìí wọ́n ti bá ń gbóúnjẹ mi wá irú oúnjẹ wo ni ìrẹsì ni àbí olókèlè tó bá jẹ́ ìrẹsì bóun náà ti ṣe fried rice àwọn ìyàwó mi àmọ́ ṣe fried rice fún mi wọ́n máa ń ṣe jollof rice wọ́n máa ń ṣe white rice owó náà ṣe irú ẹran oníbẹ̀ lórí ẹ̀ chicken ni apàdé ẹni ẹja níbẹ̀ bẹ́ẹ̀ ni mọ̀mọ́ ni àbí òkè lẹ́ran lórí torí mo máa ń jẹ ojú ò lẹ́ran lórí kan tún gbọ́ ìmọ̀ ìlú ti rẹ̀ ìmọ̀ wá ilé ìgbà mi ìmọ̀ jẹ ojú ò lẹ́ran tọ̀ àbí ò lẹ́ran lórí lálẹ́ yìí dákun sọ káàsì lókè lè ní irú ọbẹ̀ oníbẹ̀lẹ̀ tó bá lè mú àwọn challenge wa ẹnìkan jọrọ ẹnìkan ní your five hundred pounds is still uh, available for you okay tàtàlánù yìí ìmí ni ìmí làbẹ́kẹ̀ mú wá fẹ́ gbọ́ ìmí ìmí ìmí ìmí ẹnìkan ti mú one thousand Ah, owó ti pọ̀ owó rẹ̀ ti pọ̀ ẹnì kan ti kọ five thousand síbẹ̀ àwọn tiwa tiwa náà tọ̀tọ̀ bá tún lè sọ yíò náà wọ́n yẹ́ ti lẹ́ kówó lẹ̀ mọ́ pàrọ̀ mọ́ jàmọ́ jẹ́rí tí ò bá ti mú gbogbo kíní wa gbogbo analysis tó bá ṣe gbogbo tó tó bá ti jáde tí ò bá ti fèsì lórí ọ̀rọ̀ yìí ẹgbà tó bá nípa o ẹ kọ́kọ́ gbà pé náà nǹkan méjìlá rẹ̀ sí báyìí nínú bó ṣe pé bó ṣe ti dákẹ́ látà náà kó dákẹ́ bẹ́ẹ̀ kó mọ́ sọ̀rọ̀ ó ti níjọ wẹ́ǹdẹ̀ wẹ́ǹdẹ̀ lòun ó jáde ìjọ wẹ́ǹdẹ̀ tó bá dẹ̀ jáde kò sì gbọ́dọ̀ parọ́ pé òun ò gbọ́ pa sí sọ̀rọ̀ torí mo mọ̀ pé wọ́n ti pè ìwọ náà bá sọ̀rọ̀ àwọn èèyàn pè mí náà wọ́n ti pè ọwọ́ bá wo gan wọ́n ti sọ ń ta sọ fún ọ ó yẹ kó ti jáde bọ́ọ̀ bá jáde ó yẹ kó ti ráyàn sí wa bọ́ọ̀ bá ráyàn ó yẹ kó ti pè mí lórí fóònù tọ̀kásì níjọ wednesday tó tó lọ wọ́n sọ̀rọ̀ náà lọ́tọ̀ jáde ọ̀ gbọ́dọ̀ treat topic mi àbí kó respond sí àwọn challenges mo fún ẹ̀ tọ́ọ̀ bá ti rí jẹmọ́ gbogbo ọjọ́ tó bá ti ń sọ̀rọ̀ yẹ̀pẹ̀ irọ́ ní pa ò gbogbo ọjọ́ tí ń bá ti ń polówó yẹ̀pẹ̀ irọ́ ni o tètè wá sọ o tètè wá tẹ́ o wá tẹ́ o tẹ́ yẹpẹ́ rẹ kọ́ tètè sọ o èmi rẹ́dí àfihàn ọ insha allah ta'ala ọwọ́ ẹnìkan sọ pé ẹnìkan ní i am eating now please what am i eating dákun fẹ́ni náà létí fẹ́ni náà létí wá lè fún ogun ọlẹ́sì ẹnìkan ní two thousand kálukú yàtọ̀ tó ní ẹnìkan ní two thousand naira àwọn èèyàn tàbí ẹni náà wọ́n kò ẹnìkan ní one thousand dollars cash ọgbọ́n cash kíní kan sọlá jẹ sí àbíkí ló kọ bí wọn mo ró ojú tí wọn náà bẹ́ẹ̀ ọmọ ìyá mi má kó yóò ọmọ lọ́wọ́ owó rèé seven million pẹ̀lú òpínlẹ̀ tó tún ti wọlé yìí wọlé kí almost ten million naira bóyá ó lè jọ sí ilé kí ó kọ́ ọ lè kọ́ lé kí ó wọ́n bá sì gbàrú owó ìtọ́ ọ̀lẹ̀ tó mi náà sí àpé èmi mo fẹ́ mú èmi mo fẹ́ mú kíní wá á sọ pé five million èmi náà nílé kí ó kà ń kọ́ lọ́wọ́ á lọ dá sí àwọn classroom tó kù á gbé ókè á kan mọ́sálásí gbogbo ẹ̀ kákan gbogbo ẹ̀ tí project yóò wọ́n lọ a ní mọ́pọ̀ àrọ̀ dáà jẹ́ lọ́lá jẹ́ ọjọ́ yìí ọba fún mi five million bẹ̀rẹ̀ àlọ́ bí ṣe fẹ́ inshallah owó tó bá sì fún wa tó bá ní àbíṣe láti ṣe tọkàn balẹ̀ àwọn ni o àwọn ẹlòmí ò ti máa fi jẹ̀rẹ̀ tó kújú bí sówó sì wọlé náà ẹ rí rò pé ó lè rí gbà ṣẹgbọ́ ẹ má ti jẹ́ ká ó lè gbà tó ló lè pè ní any now pé kújú oya ògbẹ́ni ẹgbẹ́ òun aláìmọ̀ kan kiri lọ yìí kí lọ́ta arákọ̀ sọ kí lọ́ta báyìí page báyìí báyìí kí ní báyìí mo sì ní kọ́ mú tíra méjì tíra sáyẹ́ǹsì méjì kan àti mo dákọ̀ lánàá sọ́pọ̀ ètò kọ́ mo ti sọ pé geography wà nù kẹ́nu ẹ̀ sọta ló kọ́ ìlú wo náà ti kọ́ ìlú wo náà ti tẹ́ kò jù bẹ́ẹ̀ lọ èmi ìjàlẹ́jì mi wọ́n ti bá ń gbóúnjẹ mi wá irú oúnjẹ wo ni òkèlè ní àbí ìrẹsì irú kí ló ń tẹ́yẹpẹ̀ kọ́ gbé rìsọ́ọ̀tì wá tẹ́yẹpẹ̀ owó ti ń bẹ́ńlẹ̀ fún ọ jẹ̀má ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ dákun ẹja lọ síbi ọ̀rọ̀ mímọ́ eléyìí tí ó ṣe pé ó wà nínú nǹkan tí ó kàn wá púpọ̀ nínú àwọn àlámọ̀ yìí Eh, ká kí challenge ni ó mọ kóun mọ róòlù lọ bẹ́ẹ̀ aago mẹ́sàn-án ti kọjá tó bá ti di nine fifteen mo fẹ́ dúró láti lè gbà béèrè àmọ́ sáré bí sáré yanjú irọ́ pamọ́ ànábì sallallahu alaihi wasallam bá a bá wá rọ́rọ̀ yìí yanjú lé níjọ̀mọ́ àwọn àdàdúró bó bá ṣe bá a bá rí yanjú torí ibi tí mo fẹ́ mẹ́nu bàyí jẹun báàbù ńlá ni ọ̀rọ̀ ànábì tó parọ́ mọ́ bá ànábì máa ń wo iṣẹ́ jẹmọ́ hadith ní bẹ́nu sahih bukhari hadith tó sì ní àlàáfíà ni hadith two thousand six hundred and eighty-eight orí hadithi yìí jàmáà yìí wá ka hadithi náà fún wa kájọ wá wò pé tó parọ́ máa nábì ní àbóso tó bá nábì ó ní ọkùnrin nígbà tí ó sọ̀rọ̀ ó ní alimami Bukhari alayhi rahmatullah àwọn ní abẹ́ sọ̀rọ̀ wẹ̀ imam Bukhari ní haddathana Muhammad ibn Muqatil akhbarana Abdullah akhbarana Yunus ali Zuhri قال أخبرني urwa ana aisha رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد سفرا أقرع بين نسائه ولا نبوى محمد صلى الله عليه وسلم يلا وعيشة ونبا النبي باتي بيشين ياجو أقرع بين نسائه النبي من شي قرعة لا أنيا ويجاوري شريطان سيني قرعة tá nẹ́bì sọ tá aisha sọ yìí ó ní pé èèyàn púpọ̀ lẹ́tọ̀ọ́ sí nǹkan èèyàn púpọ̀ àwádé jẹ́kẹ́ nìkan kó fíìlì pé a ṣàbòsí fún ọ ọ̀nà ó láwà gbègbà a lè wá ní ó da ẹja kó kọ gbogbo wa sínú pépà káwá ra pépà ní kára ròdòdòdó káwá dálẹ̀ káwá mú innocent person tó yá wá mú pépà ẹyọ kan orúkọ ẹni tó bá mú láti pé tọ ìwọ làá gbé e fún jàmá irú ẹ̀ là nẹ́bí wa máa ń ṣe lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ kẹ́ni kí ló wá rújú mọ́kùnrin yìí ìmú jáde bí ọ̀rọ̀ yìí tẹ́bí mọ́bí tóun fi lọ tu símọ̀ kọ̀kọ̀ látara àìlágbọ́yé mímọ̀ Adébùwà Muhammad sallallahu alaihi wasallam ìyẹn lọ́wọ́ Aisha wa ni fa ayyatu hunna kharaja sahmuha ó lé yìí kéyìí tó bá ṣe pé nínú kúrò àtàwọn bá ṣe òun bá ní sáhámù rẹ̀ bá jáde kharaja biha máa ó là nábì ó mú ṣe ìrìn àjò náà ó là nábì ó mú ṣe ìrìn àjò náà ìjà fọ́ inú bí àdìsí nítorí àkókò ìdàlódé hadith two thousand 688 dákùn lọ́ọ̀rẹ́ ìwò olùsọ ìbùkọ́rí lọ́wọ́ translation rẹ̀ lọ́ọ̀rẹ́ ìwò lárúbáwá rẹ̀ ibo ló ti jọ ìmọ̀ kọ̀kọ̀ àbájá ẹmọ tí lè ṣe tu sí ìmọ̀ kọ̀kọ̀ ó rò pé tá a bá láàrin ra pépà ó rò pé n ta fi ń wá ni pé a fẹ́ wo ta ló lẹ́tọ̀ọ́ sí aláìmọ̀kan ni ó ó rò pé a wo pé ta ló yẹ kó gbà ta ló yẹ kó gbà kọ́ la fẹ́ wò ẹni ó yẹ kó gbà ọlọ́run ló mọ̀ ọ́ àmọ́ bóò ni òṣè ní dájà alẹ́ láàrin àwa tá a jọ lẹ́tọ̀ọ́ òun là ń torí ẹ̀ ra pépà jẹ́mọ́ à àwọn tí ń bá ń dájọ́ àdákó wọ́n máa ń ṣerú nǹkan báyìí aláwọn tí wọ́n máa ń dá àjọ àjọ àdákó wọ́n máa ń ṣerú nǹkan báyìí kí wọ́n wà ra pépà kí wọ́n bá ra pépà wọ́n lè wọ́n lè tún wo ọ̀nà míì láti lè fi ṣe pétọ̀ gbogbo wa la lẹ́tọ̀ àbí nígbà tí ogun abájọ ń dájọ́ ṣé equal right lájọ́ ní ọ̀ ní ráìsì ìdáwà náà wa náà ní ráìsì ìjọ lọ ṣé ẹni kó kàn lédè lédè rẹ pé àjọ dáadáa yo èmi mo kọ́kọ́ fẹ́ kó o kí wọ́n bá yọnu bẹ́ẹ̀ fúnra ara wọn no problem àmọ́tọ̀ sí gbogbo ọlá ní right kó mọ́ dàbí ipa aṣojú ìṣáájú ó yẹ ẹja korúkọ ara wa ẹja aráǹpọ̀ ẹ̀ ẹni tá a bá ti tọmọ kán bá ti mọ́kọ rẹ̀ ó lákọ̀ọ́kọ́ kò mú a sọ pé ni tó mọ̀ ń mú òun gangan ló lẹ́tọ̀ọ́ sí ó mú olóṣèlú lẹ́tọ̀ọ́ sí kò fi lẹ́rẹ́ jù wá tó kù lọ owó gbogbo wa ní equal right lájọ ní àmọ́ kó lè má bí ẹjọ́ kó lè má dàbí kẹ́ni gbàjọ́ ń ṣàbòsí ó yá ẹ kí gbogbo wa jọ pawọ́pọ̀ kájọ wà ń bẹ̀ ìtẹ́mọ̀ fi kúrò àṣemọ̀nù bóò ló ti wá di pé fi wọ́n mọ̀kọ̀kọ̀ tí wọ́n wá ti sọ pé ànábì gan máa ń woṣẹ́ la ilaha illallah ṣíṣẹ́ nu ṣé máa kọ̀kọ̀ nu ṣé máa kọ̀kọ̀ nu jàmáà sí gbogbo ọjọ́ méjì ẹ wo ẹ̀yẹ lọ rí gbogbo nu síra pátá ẹ ní rí ibi tí wọ́n ti pẹ̀lú ẹ̀ ní mọ̀ kọ̀kọ̀ àmọ́jọ́mọ́ tó tí ó dàrú wọn lọ́wọ́ ó ní pé nǹkan kan dàrú wọ́n mọ àwọn oníkéwù wọn ni ó ìbá ilé inú kéwù làwọn ti kà nílẹ̀ wọ́n wà á tú tú tú wọ́n wà á máa tú lọ bí kúrò à lójú àgbẹ̀ ẹ̀ ẹ̀ tí ó máa ń sìn náà ni ó jọra wọn. la ilaha illallah muhammadu rasulullah inna lillahi wa inna ilayhi raji'un àìlẹ́kọ̀ọ́ mímọ́ ó mọ̀ kó nǹkan bẹ́ẹ̀ ni tá à mọ́ ń wí yìí ìtọ́kàn bà nínú jẹ́ ni pé ọwọ́ agbéláwà ní sórí lápẹẹrẹ tó ike nílẹ̀ ilẹ̀ yìí yóò bá láwọn yóò àsọ̀lú mi o láwọn ìlú mi yẹ̀wú di amọ̀wé láwà ní yẹ̀wúdí àmọ́ ìwé lọ sí Egypt ọ̀rí àwọn tẹ́ ṣe mùsùlùmí rárá pàápàá wọ́n mọ̀ ń wé láwà ní ọmọ láwùjọ ti wá ijó àrùn bá rẹ̀ ní tó wé láwà ní àmọ́ ń fojú àfà wò ni kódà àfà àtàtúbọ̀ ń gbà pé conscious àfà lámọ́ bí worú wọn ìwọ wá gbé láwà nítorí ọwá parọ́ mà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ah sọlárí mò bá hàlà sọ ní àwa ṣe pé ká gbéra wa ṣe pé ìtọ́ wíwù èmi wá rẹ́dì wo mo rẹ́dì báyò lára tí mo fẹ́ kọ́ sọ̀rọ̀ tó bá jáde nu o pé kémi àti ẹ kájọ ṣe mùbáhálà lórí ẹ̀ ọ lè ti tèmi kalẹ̀ pé ń ndọ program ẹ o ọ̀fẹ́ sọrọ mùbáhálà pé kájọ ṣe mùbáhálà lórí pé ànábì òwò ṣẹ́ tẹ̀lọ́bìsì yẹn kọ gbé ọmọ rẹ ṣe kí àtìyàwó rẹ àtàrà rẹ kémi náà gbéra mi ṣe kí àtìyàwó àtọmọ lórí pé tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ànábì òbí wo ṣẹ́ wọ́n sọ sí kan ọmọ lórí pé kan sí àwọn akẹ́kọ̀ọ́ ah, kódà àwọn gba bẹ́ẹ̀dì wọ́n sí o ìwà àfẹ́dá sí ilẹ̀ ẹjọ́ mọ́ ń pera ayé ṣé kò tẹ́jọ́ mọ́ yọjú ẹ̀ aláìmọ̀tí ọjọ́ mọ́ dásí tó tẹ́jẹ́ kọ́ ló ń pè yìí o sọ́rọ́ ọmọ pé òun lọ́wọ́ bá hàlà wá ohun tó sì mú wá mo mọ̀ pé òkè ó mọ̀ pé wà bẹ́ẹ̀ nu alùpùpù alùpùpù àrùn ló gbé wá sí wọ̀ bá mọ̀ díẹ̀ tó dánù kùránì gbé wàjá wájọ lò èmi rẹ́bí àtijọ́ ṣe mo bá hàlà pẹ̀lú rẹ̀ pé èmi káyọ̀ ṣe mo bá hàlà ibi àdíìsì yẹn ò túmọ̀ sí tàbí lọ́bì wọṣẹ́ kò túmọ̀ sí gbogbo ìmọ̀ kọ̀kọ̀ kò dẹ̀ sí àfáà tó máa ń pe gbogbo iṣẹ́ nínú àwọn àfáà Islam nínú ọmọ pé ìtura náà rà ike mo sọ fún ọ rí inú tíra mo ti ní sọ fún ọ mo ti ní ìsọ̀ fún ọ bóyá kí n tètè sọ yìí tọ́lọ́jọ́ sí lọ sí má àwọn tó kò wọlé kanáà mi torí mo fẹ́ kọ ẹlẹ́kọ̀ọ́ yìí nǹkan mú yìí nǹkó sí wà nínú mọ̀rẹ́ lẹ́yìn insha Allah ọ̀rọ̀ àǹfààní tọ́lọ́ lọ sí lára wa ni. àbọ̀tọ̀ lílì kò sí àpá kan báyìí nínú Islam tó ever pẹ̀lú ẹ̀ nímọ̀ kọ̀kọ̀ tó bá dàbí ọmọ tí wọ́n challenge ẹ̀ báyìí wípé mú àpá ìyọ kan wá nínú àwọn àpá Islam tí wọ́n pe àdíìsì yẹn tí wọ́n wá tú débi pé wọ́n fi ń wo sẹ́ni. Ah, orí wọ́n káṣẹ̀ rí náà wà náà tó mọ́ ń àdíìsì yẹn ọ̀bá ti rẹ́mẹ̀ lọ́dí ẹ̀ ìwọ́dẹ́ máa lo àdíjà náàbì ọdún wọ́n lébọn ti tarọ́bà náàbì wọ́n lè rọ́nà lọ never abẹ́dẹ̀ náà ní ẹ̀bà rọ́nà lọ torí ká lọ kókó ń takò àdíjì ní ara gbérò rí ò bá lójútù àmọ́ bí ọ̀rọ̀ níyẹ̀pẹ́ ìdí tí ò ṣe lè lójútù ni pé alukurani gangan ló ti kọ́kọ́ kọ́ ìbẹ́mù àwọn ìmọ̀ kọ̀kọ̀ àwọn ayọ̀ tí wọ́n ní òsì ìmọ̀ kọ̀kọ̀ ẹ kò pé òsì ìmọ̀ kan ta lè pè ní ìmọ̀ kọ̀kọ̀ ah ní ìdí ìdẹ́gbà kọ́ọ̀lù àmọ́ àwọn ṣéèkì wa ìṣà òkè ni wọ́n pè yí ah ẹjẹ́ gbé kọlù wọn ẹjẹ́ gbé ẹ̀rábù. Assalamu alaikum wa rahmatullah. Ayákùn lọ ṣe bánà. Àtìráwọn tó nà bàbá ẹnu kú sẹ́rẹ̀. Alhamdulillah, ìfẹ́ mọ́ gbé kọlù yìí ni. Ẹ̀sí ìgbà pẹ́ṣà ni. Ìpè ìfúnra mi, insha Allah ta'ala, tábájú mọ́ gbà pé, ìpè ìfúnra mi. Ìṣẹ́jú méjì náà ló kù jazakumullahu khairan àjọmọ́ ah, ṣòpó ti nínú ìrọ̀lọ̀ pàmà nẹ́bí jájọ́ ṣe mùbáhálà lórí ìrọ́tọ̀ pa lórí hadith yẹn hadith bukhari ní alhamdulillah lọ́wọ́ gbogbo ṣùrù ní bukhari ibo náà ti tu pé àfin wòṣẹ́ tó àwọn àbá àtọ́sọ hadith dẹ̀ lè mọ́ lọ́mọ́ onáà hadith ti ń lọ́mọ́ nù sọ́yìn muslim ìyí lọ lè mọ́ ilé ìtọ́ lọ́mọ́ yìí jájọ́ ṣe mùbáhálà lórí ẹ̀ pè ní jọ́tọ̀ bá ṣe fún àbí jọ́ báyìí ni o orí ètò náà ni ká dẹ̀ ti jọmọ ìgbéra wa sí pé lórí hadith yẹn tọmọtọmọ táyátáyá pẹ̀lú kùrádì ti sọ jẹmọ́ ilé yìí ọ̀rọ̀ tó dájú ní ọwọ́ àpàrọ̀ mọ́ ìmọ̀ wọ́n ti ti challenge mú àǹfà èyí ọ̀kan báyìí tó bá lo àdéhìí ẹjú níbi tó lóṣù la ilaha illallah nítorí nítorí tá a fẹ́ jẹ àti nítorí tá a fẹ́ jẹ àti nítorí ibi tó ń lọ ìmọ̀ lọ ń lọ gbọdọ̀ fẹ́ gé nítorí kọ́ lè gbọ́ ọkọ̀ bẹ̀mẹ̀ tí wọ́n náà lè kọ́ ní ńlá kani máa mọ́ kọ̀tì ẹ̀ náà kò lè tó bá nǹkan ìgbọ́ bá dàrú mẹ́ta nǹkan rù ọ̀pọ̀lọpọ̀ dìgbà tó bá tó dàrú kọ́ tó lè débi tó ń lọ yìí ẹ̀yìn jọba mùsùlùmí ọlọ́mọṣẹ́ àfẹ́kálukú wa lẹ́sọ olóore insha Allah ta'ala mo ti fẹ́ mọ gbàpè mo ti fẹ́ mọ gbàpè báyìí ìwà kọ́kọ́ pé àwọn ṣéèkù wa ẹ̀ṣà òkè padà àmọ́ kí n tó pè wọ́n hadisi tó kójúlópọ̀ ẹ̀ ọ̀rọ̀ tá a sọ tó ní òun òun ti wo gbogbo tíra òun ò sì rí àtàfà àti wọn tẹ̀síra èyí sọ yóò fún ọ báàbù wo wá ní ìwọ náà lè kà ó wà ń bẹ tó bá ní kò wá sí ń bẹ gbogbo ẹ̀ sí ń bẹ lọ́wọ́ tiwa àwa ó sẹ́lẹ̀ screenshot ẹ̀ sí ọkúrà a lè sẹ́lẹ̀ ẹ̀ síta àmọ́ lọ rí wo síra yìí wọ́n ń porúkọ rẹ̀ ní fatawa ibn rushd fatawa ibn rushd ẹni ó kọ síra náà ó ní abúlúwalid muhammad ibini ahmad ibini ahmad ibini rushd fatawa ibini rushd ẹni ó kọ́ ni abul walid muhammad ibn ahmad ibn ahmad ibn rushd àbá yìí ti kú níṣẹ́ over nine hundred years ni nǹkan bíi five hundred and twenty hijira làbá àbíkú ò láyé twenty one nineteen twenty one twenty one àbá àtẹ́bí sọ ti tẹ́tí bẹ́ni kí ètò ṣe ọ kọ́ bá òpin ẹ̀ṣẹ̀ lọ mú wa lọ́dẹ ká fihàn fatawa ibn rushd ni abil walid muhammad ibn ahmad ibn ahmad ibn rushd lọ́ọ̀rẹ́ wo síra ọba ń bẹ̀ pé nígbà wọ́n béèrè béèrè lọ́wọ́ àbá ọba ń bẹ̀ kò ju àwọn lọ tó bá tún wá ní kò wá sí bẹ́ẹ̀ tó padà wá ní tí wá kọ ní àlékún àmójọ́kọ́ kọ pé nu tíra lọ ní sọ mo ti sọ tíra fún ọ tó bá tún wá nídìí àlékún tó béèrè lórí fídíò rẹ inṣàlá àtò fèsì fún ọ lórí ẹ fi ìzìnlá ẹ jẹ́ kí n pe Sheikh wa Ibrahim ẹ̀sà òkè àwọn ni mo sì ti ṣàdéhùn pẹ̀lú wọn àwùgbà wa tá a bá pè ẹ a lè láǹfààní àti mọ̀ pè báyìí àmọ́ àwa tá a lábẹ́rẹ́ sanwó dáná owó tèmi ni fresh ẹ̀yìn ìta náà ẹ̀ mo wo yí dání ẹ̀ mo dání inṣàlá. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀rọ ṣẹ́kù wa. Hayyakumullah ṣe kàrà, Assalamu alaikum. Ọlọ́run ọ̀rọ̀ mẹ́ sẹ́yìn mẹ́ sọ́lọ́rọ̀. Àmín àtẹ́yìn náà sà, àmín àwọn àgbàlagbà ní ọ̀yọ́ ìgbà wọn ní kílọ̀ ìyá kan lọ́sọ èdè ìpínlẹ̀ kaná hmm. tí àwọn bíbí àti ẹ̀ńbá ti láwọn fẹ́ máa dẹ̀sìn rí hmm. àwa náà ò ní ní ìsinmi pẹ̀lú wọn àjọ máa kojú alára ọ̀rọ̀ ẹ̀sìn ní òtún àjọ fọ́rọ̀ gbèsè ayé kálukú kọ̀ọ̀kan wa. Hmm. gbogbo nǹkan tí ẹ̀ ń sọ̀rọ̀ yìí kò lè yé sọ́nà láàbì sọ́nà àdìsí ìdókòrè kò lè yé láì ìmọ̀rànlẹ̀ lọ́kànlá àwọn àti kálukú tó ọkú gbìyànjú hmm. ẹni tí ọ̀dá ti kí oṣù náà ó ti kí oṣù fún mi o hmm. ẹni tí ọ̀dá ti kí oṣù náà ó ti kí oṣù fún mi so gbogbo fún láti ti hmm. ní wọ àwọn méjèèjì wọn wọn wọn ọmọ pé wọn ọ̀rọ̀ ọmọ kan wọn fún mi tí wọn ò lè tó ààyè ìgbà náà ojú máa ń pélé mọ́ ìgbésẹ̀ nígbàjì ara tá a bá náwó òkè mi o. Wàlláhì kì í ṣe tuntun yìí a kàn kí níbi ìjọba máa rẹ̀ pẹ́yìn rí wọ́n kàn tó bí tí ó ṣe ìbáwò ní ìdìbìbì lónìí àníkègbè lónìí sọ̀rọ̀ ní tó ní ká lọ wò láti rí ifá àáfà òdì àní àáfà OPC ló sì dìkì hmm. ara rẹ̀ yìí pé aláwo ló ń bá ó dìkì ara rẹ̀ pé aláwo ló ń ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń bọ̀ ta tí ń bu àá tẹ́rí gbùgbé tì yẹn wọ́n rán wa kì í ìgbọ̀n ọ̀bọ̀ ẹ̀yìn gbọ́ tẹ́lẹ̀ tó ló ń sọ pé wọn ò gbọ́ tọ́wọ́n tó ń tọ́wọ́ jẹ́ gbogbo kò níbi kan wọ́n lè sọ fún yàn pé ẹ̀yìn máa gbọ́ tẹ́lẹ̀ olùdó máa ń gbẹ pẹ̀lú yàn káàkiri ìwọ́ tiẹ̀ fọ́nrán yìí gbóúnjẹ wájú wa lórí ni mo wà ń dọ́nà tí mo ti ń kẹ̀ láti ibẹ̀ nìkan ti sáré sẹ́ńdì méjì bí ọtí kẹ́kẹ́ tẹ́lẹ̀ kẹ́kẹ́ tẹ́lẹ̀ wọ́n lè múra lẹ̀ múra lẹ̀ tó dodo hmm. so so níbi pé tí yàn bá wọ́n tó wà lórí òdodo tó níbi pé yàn jẹ́ múra lẹ̀ nígbà wọn tí wọn bọ ọta oríṣiríṣi láti gbọ́ oríṣiríṣi là ń pé pé àwọn méjèèjì tó náà ń gbá gbogbo ẹ ìgbẹ́yìn ọ̀kàwà ọwọ́ ọpọlọ ń fi òdodo kì í ṣe fáwọn o ṣùgbọ́n kí ìmọ̀ táwọn alága ni o tí mo sún náà ni o kò kí í ṣe pé ní náà gbogbo àwọn o hmm. tí mo ti àwọn náà dá o ló jí wọn lọ́wọ́ o tó hmm. o ṣe ìbójú ní ẹ̀yẹ máa bá ìgbẹ́ ọlọ́run tó bá jẹ tó bá dá lójú tó bẹ́ẹ̀ ló ṣe rí hmm. kò sẹ́ni tó ní kò sí dìbéètì mẹ́sìn á lè ṣe dìbéètì òun náà sọ pé lọ́wọ́ báyà ṣe dìbéètì òun béèrè qualification nínú ọ̀rọ̀ rẹ̀ kò tẹ́pẹ́ hmm. ló sọ pé àwọn ìṣe ọ̀tún ṣe dìbéètì ẹ̀ ti di pé irọ́ hmm. kò tẹ́tí láti rẹ̀ mọ́tò tó bá lọ́n bá gbogbo làákà ìfọ̀n àtọ́kọ̀ wà bẹ́ẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ pé àní ìsìn àwọn ìdẹ̀rẹ̀ ló ń bí bẹ́ẹ̀ wọ́n sọ pé tẹ̀lé nǹkan islam náà máa tafẹ́fẹ́ tẹ́tẹ́fẹ́ lẹ́kún sọ. olórí ibi ìṣètàn ló gbìyànjú ga wọ́n máa ń yọ mẹ́mórí káàdì ibi pọ́ọ̀lù ní ìlú bíbíà yóò wá fi mẹ́mórí káàdì bíbẹ̀. ẹ̀rọ títẹ̀ ń sọ̀rọ̀ òdodo láàrin ẹ̀rọ ń gbọ́dọ̀ ṣé ẹjọ́ akọ tẹ́tẹ́ ń bẹ̀. yàtọ̀ ọkùnrin yẹn tíra ìgbà oṣù ó gbìyànjú kẹ́kẹ́ lọ dákọ̀ kúrà kí wọ́n ra pépà kí wọ́n owó ọlọ́mùgọ̀ sọ́ndì ti zàkàríyà tókọ̀ sọ́ndì zàkàríyà tí ó gbà wọ́n ní àṣẹ tó ti rí nǹkan ẹni ẹ kọ́mẹ́ntì lọ́pẹ̀ẹ́jọ́ torí nǹkan àbíjì wọn ó dín wọn máa tafẹ́fẹ́ sọ́nà wọn ò sọ ní ibi ọ̀rọ̀ zàkàríyà ní afẹ́ tọ́jú Mariam sọ́nà wọn sọ́ndẹ̀ tó ó ti dẹ́kun orí ó ń bíbí àti máa ń kú tó bá wọn tá máa ń lè lọ sí dídíà tó bá ti dídíà orí ìlú òtún ni. Gbogbo àwọn tí ń kara káàkiri ìkara tó súnà lórí ń gbọ́nà súnà ló borí kì í dára. Súnà ló borí ọgbà balẹ̀ pẹ̀lú gbogbo ìgbà tí wọ́n bá ti rẹ́dì ìbéèdì ń bẹ wọ́n wulẹ̀ parọ́ fún àkókò tó ti So a ti ní so jihálù náà ẹni tí bá ń parọ́ kọ́rọ̀ rẹ̀ ò dárò. Ó jẹ́ olókùn àfàyè ìwúrí ọ̀rọ̀ ni àrẹ̀ òfin ẹ̀rẹ̀ tó bá jẹ́ wípé ọ̀rọ̀ fàyè ni kọ́rọ̀ wọ́n dá ìṣẹ́ ìgbẹ́ tá a bá parọ́ báyé kọ́lọ̀ ń jọrọ̀ wọ́n dá lálẹ́ àti ìjọba ìjà. ọ̀wọ́n abọ́ takọ́sọ bẹ́ẹ̀ torí pé tó bá ti di fáa fẹ́ kó ayé ẹni tí ọ̀ma tí ó táwọn ìjà máa náà tètè ìyá náà ṣe níta ọlọ́run sọ bẹ́ẹ̀ fáwọn alùpùpù àti káwá sí ìhà ní ẹni bá ń parọ́ ṣé ní òrùjú kì í wá ní bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ ìjọ àdúrà ìpínlẹ̀ ká bọ́ tàkàjọ sọ pé káwá dá ilé káwá mọ̀ wọlọ́ ọ dá mi lójú kó wà lẹ́rẹ̀ẹ́ àti ìgbìmọ̀ fọ́dọ̀ kan tí kálukú bá sọ ń bẹ̀ kí ó sì máa tẹ̀. Ọlọ́run sàmì ọlọ́run ni ní yóò. Òdodo náà ni wọ́n máa gbèrú òdòdó ẹ̀fún lọ ọ̀fẹ́ra. Ẹ má ti wọ́n máa wé sí ẹnájì ẹ̀fẹ́ pẹ̀lú ẹgbẹ́ ìtàn ọ̀pá tó dẹ̀ka ò. Láwọn ẹ̀tọ́ owó sórí, ẹ́ńjì eh. orí rẹ̀ ti ń gbóná. So ó ti wá fẹ́ máa ah, ah. Eh. ń sọ parísìn. Ẹ̀sán ọ̀gá àgbàlá rẹ̀. Ìyáwó àlejò. Àjọmọ́ ẹni jọ pé wàá rí olóògbé ni wọ́n wọn kàwé wọn lẹ́kọ̀ọ́ olójú kan ni wọ́n àgọ́ ogbó kọ́ tí ò da ló sọ wá tán àmọ́ àti láwò ní bu àmì fi irú ègbú bá ń bu ọ ìmọ̀ òní ọwá fi túrùbù ara ẹ̀ àìríkẹ́ tí ń pè mí látẹ̀kan lórí WhatsApp náà ṣe. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Afá kùsùn bìrì ẹ̀kálẹ̀ ẹ̀wọ̀n. Ẹ̀kálẹ̀ máa ń rà máa ń. Ṣé dáadáa lọ́wọ́ sá? Aláfíà ni aláfíà ni màá ṣẹlẹ̀ náà. Sọ́rí bàbá tó ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Aláì olóògbé ayé àtọ̀rọ̀ ìgbàbéèrè mi láyéláyé. Níbi èyí, èmi níjẹ́ mo níjẹ́ akásínà darí, mo máa fún ní hundred thousand naira. Ah. Ẹ̀yin lèmi fẹ́ fún o. Ah òun la fẹ́ kó gba ẹ̀dá kò torí ọlọ́run. Eré tó yẹ kí n fún àtàwọn ní kókó fún ọjọ́ ọjọ́ fún lọ́kà ìdìbò yìí ni. Àfáà ni ẹ jẹ́ kó gba nǹkan rẹ̀. Àwọn kí ni lọ́kà ìdìbò yìí fún àwọn ènìyàn tẹ́lẹ̀dẹ̀ olówó olú èlé tẹ́lẹ̀dẹ̀ olówó fún mi lọ́kà ìdìbò yìí. Ó lè mọ̀ pé fọ́ọ̀rù òní. Ó fún mi lọ́kà ìdìbò yìí. Èmi náà wàá fi owó ìdára mi náà, inṣàlá. Ó yá, zero one one. Ara wọn lọ́fẹ́ ti dá, mo ní mo fún ilé wọn lọ́fẹ́ ti dára. Ẹ yá ọya ìṣà mo ti pè fún yín mà, mo ti pè fún yín. Ìjẹ́rò wọn wọn. Ó wà pè fún mi. Ìjẹ́rò wọn wọn. Ìjẹ́rò wọn wọn. Six one two. Six one two. Three four. Ìbáyọ̀ òwòlè. Ah, ìbáyọ̀ yóò kọ, ẹjọ́ hold on. Okay. Hold on ẹjọ́. Okay, zero one one. Six one two ìjọba rẹ̀ kàn fún ìwé ẹ̀kọ́ ọmọ ìdílé àpapọ̀ ti bẹ̀rẹ̀ jẹun tó lọ ó jẹ. Zero nine one. Six one two. Ọmọ fún ìwọ̀n. Ẹgbẹ̀rún àbúrò ní ẹ̀mí tó ń dání. Ẹ̀mí tó ń dání. Okay ma. olóòjì olùbẹ̀bọ̀ òrùkọ mú nǹkan kan kò sí nǹkan kan lápọ̀lọ̀ èyí lámú ìjọ ìjọ rẹ̀ náà yàn án. six one two. six one two. Mhm. three four. three four. three four. three four three four. báńkì wo ni. GT bank. This GCB, okay, that's a second account number here. It's 011 612 612 312 3434 34. Wow. Okay, orúkọ wo ni? Abdulhakeem Abdulrahim náà ni. Abdulhakeem Abdulrahim. Abdul Hakim Abdulhakeem Abdulrahim, okay. All right, sir ẹ máa retí aláìsàn tuntun olóòjì òjòjò tó bá fẹ́ tó bá fẹ́ rìsì máa yẹn lówó lánàá ó fi. ẹ mọ́ máa ṣe báwọn seven million yóò pọ̀ yóò lágbára o. ẹ ẹ gbà tó wọ̀ ọ́ kájú lọ sí kájú lọ sí kọ́kọ́ sọ́wọ́ sí yìí. ọ̀dà iṣẹ́ àlá ló wá sí àbí èyí tó lè là. alright salamu alaykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ah jama èmi ò mọ báyìí tó lè ṣe o àkọ́kọ́ ni pé gbogbo àwọn tá à ń pé ẹjọ́ bá dá pègbó náà Allahu musta'an a'udhu billahi minash shaitanir rajim one hundred thousand naira tí wọ́n fẹ́ sẹ́ndì wáyé wọ́n ní máa retí pé yóò wọlé à ń ẹ̀ àmọ́ kí sáré narètì kankan nínú Ramadan àbí kí Ramadan ó tó bẹ̀rẹ̀ àrùn gbé challenge fún àfá kan nínú àwọn mọ̀rákídà ọ̀rẹ́ mi àtàtà àríkànlẹ̀ ilé onímọ̀jẹ̀sùn lórí pé ìtàzà rẹ̀ túmọ̀ sí jàmbádà mo sì challenge wọn pé tọ́ba ilé ìgbà wọn lè mú wá èyí fún ọ ní hundred thousand naira àwọn èèyàn kan náà wá fowó kún owó ń padà wọ two hundred and fifty thousand naira ṣùgbọ́n unfortunately àfá àti padà wọ́n sì jẹ́wọ́ pé òsè ti jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ tó lùzì owó àfá wá challenge èmi náà padà níjọ náà nígbà táfò gbé challenge wọn wá àfà láwọn challenge èmi náà pé kémi náà wá ṣàlàyé ipe mo ní wájibul ìdúrọ̀m mo tún wá ní ìtafàkú aláṣẹ hàtì yìí àfà ní kí n lọ ṣe ìrọ́bù rẹ̀ ìrọ́bù ìtafàkú aláṣẹ hàtì yìí àṣẹ ìkọ́ọ̀lù àbáwa ní ìṣèlú bó jẹ́ ń bá lè ṣe àwọn obìnrin náà ní one hundred thousand naira mo wá ṣe ń jọ náà Ah, mo ṣe nígbà mo ṣe àfóòsẹ́wò mọ́ àwọn èèyàn kan láfa ní mi tètè gbé jáde ni mo ní rọ nígbà tábà àríta tí ọkọ sọ̀rọ̀ alukur'an àti ní kó nítorí mi bọ̀ ìkan ìjòkó kan náà sì nítorí ìjòkó àwọn èèyàn kan ní àyè ah, ìjọ mẹ́rin tó dáhùn àbá àwọn ilé tó dá wà lè ọlọ́mọ àṣọ wọn lẹ́sọ̀ lóore àwọn náà jí ó pẹ́ jáde ìjọ náà alẹ́ bí aago mẹ́wàá ni mo rí tán àbá àlùkàní rí challenge mi àárọ̀ ọjọ́ kejì ilẹ̀ mọ́ òun náà ni mo ti ṣe lọ́dún wọn padà lẹ́sẹ̀kẹsẹ̀ sílẹ̀ mọ́ ní ọjọ́ alẹ́ ọkọ̀ òṣèlú àwọn ṣe ti wọn àárọ̀ friday kó tó tágo mẹ́ta àárọ̀ rọ́dù tèmi náà ti parí kódà nígbà mo parí rọ́dù wọn sọ̀rọ̀ àwọn ọlọ́kọ láyà kan tún lọ́rọ̀ mo ọrọ lọ́dẹ yanjú ọ̀rọ̀ wọn níjọ́ náà lọ́hùn àmọ́ àwọn tó yẹ kán gbé jáde tí wọ́n ẹ̀ àwọn náà jẹ́ kó pẹ́ léèkì orí sunday or monday or ló tó wá jáde so àmọ́ àrà hàn àlùkọ́lí ní ìjọ náà tí challenge yìí wá wáyé àwọn èèyàn wá sọ̀rọ̀ púpọ̀ kódà mo láwọn ọmọ ìyá kan tó dìde pé owó yìí ẹni yóò san ẹja sanwó fún sars wọ́n fẹ́ máa àṣé ọ̀nà mi lọ́rọ̀ mi tí ó gbà jáde ìjọ náà jọ̀mọ́ ọ̀nà tí kinní wa bà tó gbà gbàjẹ́ tó wá gbà tó gbà wá jáde ìjọ náà ò ní pé ẹrú ọlọ́run ọba kan mo ti sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi wọn kẹ́ni náà tọ́lọ́run bá ní kán mọ́ gbọ́ mi kán mọ́ bínú tọ́lọ́ ti ní ìgbọ́dọ̀ sọ fún yàn èyí sì gbọ́dọ̀ sọ lórí aago àmọ́ ọ̀rọ̀ ló kọ̀rọ̀ lénìí ní oúnjẹ ń sọ ẹni náà wá bá mi sọ pé àfà ẹ dákun torí tọ́lọ́run áá èyí ò gbọ́dọ̀ ṣe wàhálà mímọ̀ bẹ́ẹ̀ ti ṣe wàhálà rẹ̀ kó wá lè nà kó sì challenge èèyàn kó sì lè fèsì rẹ̀ báyìí pé à sábà sanwó fún yín mo ní àfọ òsán o pé àfọ àkódà àfọ àti lọ sọ lórí kíni wọn bí pé àbí mo ti ń gbé mo ti lọ sọ ń bìgá bá lọ dà ẹ mọ̀ wọrí owó tẹ wá láfa òsán o èmi fẹ́ san fún yín à irọ́ ẹ mọ̀ san ẹ mọ̀ èmi fẹ́ san jẹmọ́ àgbà táfà ní sanwó náà o ẹlòmíràn yẹn wọn fi ah One hundred thousand naira ó wá ní ìgbọ́dọ̀ sọ fẹ́ nìkan èmi náà wá sọ fẹ́ náà ẹ wá gbọ́ owó tẹ wá kó fún mi yìí irú owó báyìí náà kìí ṣowó tèmi náà mọ́ ń wù pé kí n náà owó tá a bá fi jagun mọ̀ báyìí ẹja fi wo dáadáa wo láti ṣe ìdí tó wá mú mi máa náréètì ọ̀rọ̀ yìí ó ní pé owó eléyìí tó fẹ́ mú wáyìí náà ìyá wa ọlọ́run ṣe wá bá mi sí ọ̀rọ̀ kan jágọ̀ lẹ́nu wọn ọlá ká lọ fi kọ́ mọ́sálásí mi ẹ̀jẹ̀ bá ti mọ̀ bóyá ń kọ́ mọ́sálásí lọ́wọ́ ni torí njọ náà lọ́hùn à ń kọ́ mọ́sálásí kan lọ́wọ́ njọ́ náà lọ́hùn so omoṣẹ́ gàfà à ń kọ́ a lọ́wọ́ ìkànnà àbá àti lọ́n pamí náà nínú whatsapp ní èmi dá mo náà ń kọ́ owó ọ̀hún àti ilé kéwù ni à ń kọ́ à ń kọ́ classrooms à ń kọ́ àìparí ti dókè òkú kákẹ́ kódà tó fẹ́ rà kó lẹ̀ ní kó lẹ̀ tó lè fẹ́ bí dáadáa tí ọlọ́mọ àti gbogbo ẹ̀rọ rùn àmọ́jẹ́ ló wọ ilé ìtàn mú wáyé ẹ̀yin jẹ̀mọ́ ẹni tó bá mọ àwọn ará save your soul kò bá àjà ọ̀gá wọn lẹ́ pé kò bá àjà àwọn èèyàn wọn lẹ́ pé ń bẹ dákun ẹ bá ń pè wọ́n gbogbo ẹni bá mọ̀ wọ́n ni o ẹni mo ní bá a ti ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ yìí kán mọ send account number mọ́ṣáláṣí wọn jẹ̀mọ́ ìjẹ́ ìmọ̀ dídó ẹgbẹ́ bí mo fẹ́ kó lọ nù mọ́sálásí tí nwa wọ́n ti parí ẹ̀tàn amọ́dé tí ṣe kún lọ́bẹ̀ ni pé mo gbọ́ mo rí fídíò kan àwọn èèyàn ti wọ́n kọ́ pè mí wọ́n pè mí wọ́n pè mí wọ́n pé ńgbà pè mí Allahu Akbar ìyàtọ̀ láwọn fẹ́ sẹ́ndì owó owó ti wọlé o Allahu Akbar owó náà ti wọlé inna lillahi wa inna ilayhi raji'un ó wọlé one hundred thousand naira owó yìí ẹ̀yin ara ọ̀ṣọ́lù tẹ́ ẹ eh, platform yìí ẹ dákun ẹ send ń account number save your solo ẹ dàpọ̀ ẹ máa bá ẹ bá ń lo orí whatsapp mi àbọ̀ orí text message ìdí rèé ìdí ni pé nígbà tí èèyàn kan bá lè jáde kó lè sọ pé ẹ kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ àwọn ògbọ́dọ̀ dá sówó mọ́sálásí kan mọ́ ẹ tó bá fi lè dá sí ẹ kí ni kan ló máa ṣe aburúkà àgbákò kan ni ó ṣe ẹ òfò kan ah inna lillahi wa inna ilayhi raji'un ọ̀rọ̀ wa bà mí ló jẹ́ pé ah irọ́ ṣẹ́rí gbogbo ta bá fà láàrin ara wa ẹmẹ́jà ọmọ bá débi ọlọ́run tọ́lọ́ ni mọ́ṣáláṣí wa ẹni lẹ́nu mọ́ṣáláṣí láti lá àwọn ṣéèdì ọ̀ṣọ́ olùgbó kọ wọn sílẹ̀ ní àwọn kọ́ náà ni ó ẹ̀dá fún gbogbo àwa ta bá ń sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹmẹ́jà sọ mọ́ ṣẹ́rí pé èèyàn bá jọ ń ṣípè fún ara wọn ẹ̀mọ̀ tí wọ́n sábà sọ èyí èyí tọ́yẹ̀ dá sí yìí ọ̀rọ̀ pásítọ́rà ìjùsí inú ẹ̀ bá ṣípè fún yàrá ara yín ṣípè fún bàbá ara yín èèyàn fún ṣípè fún yàrá yàrá mi ṣípè bàbá wọn wùlẹ̀ bá ń dá sí ti bá rí ibi díẹ̀ fúnra mi bàbá sì tẹ wọn bá parí ìjà wọn lè wá bá parí ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ wọn ẹmẹ́jì ìjà ara yín bẹ́ẹ̀ àwọn èdèjì èèyàn dúkẹ́ búyà láyà rẹ̀ àmọ́ kí ẹwà lẹ́ni bá dá sí ilé ọlọ́run ẹ̀yìn náà ẹni tí ìṣọ́ ìṣìṣì rẹ̀ tó lóòótọ́ ilé ọlọ́run ni o àmọ́ ẹ̀gbọ́dọ̀ dá sí mọ́ subhanallah jama èmi wá fẹ́ bírèkì ọ̀rọ̀ látọ̀dọ̀ sí níbi ẹ dákun mo account number ẹni ìtì rí o ẹ bá ogbó ẹ̀yin tẹ́ bá jẹ́ ẹ̀yin ara ẹ̀yin tẹ́ ń pè mí ìfẹ́ gba kọ́ọ̀lù báyìí ẹ̀yin tí ìfẹ́ gba kọ́ọ̀lù báyìí mo gbọ́dọ̀ transfer owó ní padà alẹ́ yìí alálẹ́ yìí náà ní síbẹ̀ o mo fẹ́ transfer ẹ̀ padà síbẹ̀ o jama kìí ṣe pé ìyá tó bú mi lówó mọ náà lè bù mí wọn kọ yìí ń jẹ́ pẹ́rẹ́ wọn o kódà kìí ṣe kí rúyà àdémi náà mo ti wá dolówó kọjá rú owó bẹ́ẹ̀ àwọn láìra àti èmi rè ẹ̀ owó tó pé kí irú owó òun owó tèmi náà bá rí tó wúlò tó wúlò dáadáa pàápàá àmọ́ kéèyàn kan wá lè máa gbógun tilé ọlọ́run tó bá wọn kéèyàn kan wá lè máa balẹ̀ ọlọ́run ọba jà tó lẹ́bù yẹn na sorry kéèyàn kan lè máa bí èèyàn jà dé lẹ́bù yẹn káwá ní gbogbo ẹni bá dá sílé ọlọ́run ọba nítorí pé ìjáde tẹ́ẹ̀ bá mọ́ ìjákejá sọ fúnra wọn ní tó bá ti dé mọ́sálásí kìí ṣe ogún ẹni ó bá kọ́ o ẹjá lọ rímọ́ kìí ṣe pọ́pátì ẹni wọn kó dẹ̀ tó fowó ara ẹ̀ kọ́ mo gbogbo wọn náà tó ọmọ ń kọ́ mọ́sálásí sílé rẹ̀ owó tó mọ́sálásí tó ọba kọ́ kìí ṣe ìwọ lọ ní kèké máa yọ́pù ònu pọ́pátì ẹ ó ń bà wá nújẹ́ gbàdá gbọ́kọ́ láwọn nǹkan ìràbá ẹ̀yin tó kú ẹ̀ lọ́jọ́ ogún lé wọ́n èyí pín ọ̀hún èyí pín mọ́ṣáláṣí lógún mọ́ṣáláṣí èyí ṣe pírọ́pátì ẹni tó fowó ara rẹ̀ kọ́ ká tó wá sọ pé ẹni tí ń pe owó mùsùlùmí kẹ́ wá dá sí òun náà gbọ́dọ̀ kílíìmù ẹ̀ gbọ́dọ̀ pé tiẹ̀ àwa náà sì gbọ́dọ̀ pé ní tiẹ̀ ìdí nìyẹn ibi tí ó wù mí ká náwó ní sí lálẹ́ ilẹ̀ mo sọ yìí ẹ dákùnrin ìdí ìrí kan sẹ́ndì mẹ́sẹ̀gì lẹ́nu yìí náà ń pè látẹ̀tàn account number save your soul ẹ̀yin tẹ́ bá mọ́ ókè ẹ bá ń lọ́wọ́ bí kọ́mẹ́ǹtì fídíò wọn mọ̀ ń gbé bẹ̀ ibi náà lè ti sẹ́ndẹ̀ hello wa alaikum salaam wa rahmatullah allahu akbar àṣà mi dáadáa adúgbẹ́sà adúgbẹ́sà ẹ̀yin ìdàgbé àwọn tó ń kó ọjọ́ bá jíjẹ <laughs> ọlọ́mọdé àṣà ni wọ́n kó fún alágbẹ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ àmì àwọn tó ń pèrè nígbà tí wọn tó ń gbé wọn lọ pẹ́ẹ̀tì ọlọ́run ní ṣe nílẹ̀ fún Amin wà

àmọ́ bí hundred thousand láti fi sọ́rí ìdán ná kí ni ìbá dé pẹ̀lú ògbọ́nà ìyìn tí ìrí àkáǹtì ọ̀hún tó ṣẹ́ǹdì ẹ̀hún. àtàwọn àti wá ṣẹ́ǹdì ẹ̀jẹ̀ mọ́ mo ti ṣe ládéhùn gbogbo ọjọ́ tó bá padà ṣẹ́ǹdì ẹ̀ sí mi à ń ṣẹ́ǹdì ẹ̀ ṣáta náà ti ṣẹ́ǹdì ẹ̀ ìlọ rẹ̀ mú in pk fún ara mi so nígbà mo ti wá ṣe léyìí à ń fẹ́ léyìí fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa pé mọ́ṣáláṣí ẹ̀dàpọ̀ ẹ̀mọ dá sí o kì í ṣàfà gbórúkọ rẹ̀ sórí lónìí o ilé ọlọ́run ni. Assalamu Wa alaikum assalam wa rahmatullah. أعطينا بلغة حياكم الله يا إمامنا يا شيخنا حياكم الله جزاكم الله خيرا اللهم اكتب يا شيخنا يا رب لا لا بẹ́ẹ̀ ni ló dáadáa lágbára ọlọ́run. ọwọ́ àwọn tó ń bínú ìlọsíwájú tó ń nà kò ní tẹ̀lé lágbára lọ. ọlọ́run a bá máa ti fẹ́ rẹ̀ ṣọ́rí ọlọ́run á ti dára sí àwọn náà sọ náà. Hmm, ọlọ́run sì ní sí ara náà lọ́dọ̀. èyí tí ó ṣàlàyé lálẹ́ ọ̀bẹ́lẹ́ ń sọ sáàmù ọ̀kan ọlá kó jẹ́ kó ṣe wá láǹfààní. jíjẹ́ ọ̀kan ni ó jẹ́ ẹ̀lẹ́jú ni yóò máa já lára wọn díẹ̀ díẹ̀ náà. pẹ̀lú àkọ́kọ́ rẹ̀ ní pé ayé àyíyàn one make different confessions. Ní ibi tí àwọn àṣà yìí tí wọ́n ti kó àwọn sí. Hmm. Ẹgbẹ́ ní méjì tó wáyé. Ọ̀rẹ́ mi kan àjọṣe kékeré. Hmm. Ó wá pè mí. Hmm. Òun lágbájá ni wọ́n tọ́jú wo àkólóhùn tó wá ní ìfẹ́rẹ̀ kan ni ó pàtàkì gan hmm. níbo rẹ̀ máa dé ó tíráàbù wá ní níbo ṣe máa dé tó máa la ọ̀rọ̀ yẹn lọ láì kó dàbí pé ó ṣàṣọgbó pọ́blẹ́mù yẹn lọ ó ti wá di pọ́blẹ́mù ẹbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó wá ní tó tí ọkùnrin ní pé àwọn ará gba ọ̀dọ̀ àfáà lọ pé àpòkù nílẹ̀ àwọn àwọn òbí gbọ́dọ̀ ṣẹ́ bọ̀ hmm. so wọ́n gbọ́dọ̀ àfáà

ọwọ́ ṣe mú àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì kí má gbàgbé tó nígbò hmm. láìpẹ́ yìí ìyá kan yìí ìyá sọ̀rọ̀ nìkan ó ṣàṣọ gbó òṣèré ẹ̀ òun kò fẹ́ jẹ́bọ náà ló tó gbẹ̀gbẹ̀ àfa lọ. Hmm. ó láfa ẹ̀ sọ fún òun wípé ṣé wọ́n ń bọ ọ̀ṣun nílé àwọn tó ṣe ń bọ ọ̀ṣun nídìílé àwọn òun wá ṣèwádìí òun tó ń bọ ọ̀ṣun nídìílé àwọn tó tọ́ ó ní àfa wa sọ fún òun tó tọ̀ ẹ níbọ̀ tí wọn torí fẹ́ bọ nìyẹn tó ṣùgbọ́n ẹ ní sùọ wípé aṣọ funfun lẹ máa máa wọ̀ láti lè lọ ẹ ò bẹ́ ṣe nínú àwọn èèyàn kọlọ́n kí ó bá wa tó àwọn èèyàn sọ́nà ẹ̀rọ ara ẹni tó bèrè fún mùbáhálà nítorí ọlọ́run ṣe rí bí mùbáhálà wọn ó bá wáyé ló pẹ̀ yìí ẹ jẹ́ kó mọ láàárín ẹ̀yìn àti ẹ má jẹ́ dórí ọmọ nítorí ọlọ́run torí ọgbà ọba ọjọ́ ẹ̀yin ẹyọ ọmọ kúrò ẹyọ ọmọ kúrò ẹyọ ọmọ kúrò òun fún ara ẹnìkan náà ni. ọlá pé ijó jẹ́ bá takò ni pé alukurani náà dá ọkọ ọmọ sí i. ó yé mi ó yé mi. pàṣá ló jẹ́ ìròyìn mọ́ sọ bẹ́ẹ̀ tó ń parọ́ ni. Ọlọ́run sọ ilé ṣọ̀rọ̀. Fàájì, sọ́lá, àmọ́, rahmatullah aha kọlù kan wà tí mo ti rí hold wọ́n tẹ̀lé ọkọ̀ wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Sheikh Abubakar bin Kiro ọ̀pọ̀ ya Aba Mardi ojoojúmọ́ àtàrí mọ́ gbóhùn yìí. Ẹnà kí ẹ̀yà àfọ́ àwa ẹgbẹ̀rún wọn ti fúgàmù káwọ ọmọ lójú pẹ́ kéékèèké ká mọ́ sí ilẹ̀. Àhàyà tó mọ láńtẹ̀ fún lánà dé. Àwọn náà sá fàdí ilẹ̀. Ọlọ́run sọ ilẹ̀ sọ lórí màmá tí wọ́n pè mí wọlé lórí wípé àwọn fẹ́ fún ní oyún lẹ́gbìn àti wọn kọlọ̀bà fún ẹlẹ́sùn lórí. Ìwárẹ̀ yìí náà fẹ́ tó wá dáwó yẹn bá jíjẹ́ ìbágbà lọ yẹ. Èdè ẹ̀fẹ́ mi náà yìí dáadáa. Ẹ̀gbà burúkú ẹ̀tẹ́ ìsọ fáwọn èèyàn tó kìlípà iná ló lọ́wọ́ ìmúdìí ẹ̀dínlẹ̀ mọ̀ yìí tèmi. Ẹ̀jẹ̀ ti ìsìnkú ìjọ ìjọba ẹlẹ́gbẹ̀ẹ́ àtẹ́lọ́ọ̀bá kó rẹ̀ nìkan kan wa lọ́rọ̀. Ìwọ́n fẹ́ fẹ́ sí iye tó jó lágbára rí. Àgbẹ̀lá ń bẹ náà kọ́nà mọ́jà wà fẹ́ lẹ́bùn ìpòkò tó o. Àyè nínú. Ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé àwọn sọ̀pọ́tà wọn kọ́nà mọ́jà wọn náà ìpòkò tó o. Bẹ́ẹ̀ mọ̀ pé lálẹ́ àná ni mò ń sọ fún lórí fúndàmù yìí fẹ́ni kan sọ wípé ká má dàwó fún mọ́sálásí yẹn mọ́. Bẹ́ẹ̀ni. Wípé nǹkan kọ́kọ́ ni pé ó ní gbogbo ẹni tó bá dáwó bẹ́ẹ̀ ó ń tọ̀ pátá kò ní ó bá ṣe ìpètò ní agbára owó ìfún sọmọ́ntì wa lẹ́yìn tó wá fẹ́ gbawó bẹ̀ yìí múlò mm. tí wá gbàgbé wípé ẹni tó bá mú ẹyọ kan wá mẹ́wàá ni owó fi fún èyí sẹ́yìn oṣù ti padà àdúgbà tí ó ṣòro kékeré ibú kò mọ̀jẹ̀ bí ṣíkà mẹ́wàá tá a fi ń sọ bó tó lè ju mẹ́wàá lọ sẹ́ńtẹ́ ọkọ̀ ti yẹn náà mm. ìbẹ̀rù kan ní fún wọn mm. yóò tó wá dùn wọn gan-an àwa tó fún owó gbọ́ ni. Ah, ó ti wà successful one hundred thousand naira ó ti lọ ah. iṣẹ́ ah. iṣẹ́ tó ṣe lálẹ́ yìí tó ní agbára pọ̀. Hmm. wípé àwọn wọn iṣẹ́ torí ẹ̀ torí ẹ̀ ṣe, hmm. wá wo ibi ń ibi táwọn ìmọ̀ yẹn ti ń jáde ọlọ́run jẹ́ kí nǹkan kíkan wọbẹ̀. àmín àmín. àti ìmọ̀ yìí máa fa tún náà lónìí ọlọ́run jẹ́ padà dà fún onígbígbà wọn. àmín àmín. àmín. àtúbọ̀tán náà ló lágbára jù. àmín. ọ̀pọ̀ inú mi inú mi tó rí dùn pọ̀ sí ìjẹ́ tó ti lálẹ́. alhamdulillah. mọ́sálásí yẹn wá rè ọlọ́run jẹ́ dúró. àmín àmín àmín. bẹ́ẹ̀ tí ó kọ́ ọlọ́run ò lè jáde bá fi parọ́ rẹ̀. àmín àmín àmín. ẹ tó kú kọ́mọ́sálásí kò sọ́kọ rẹ̀ jẹ́. ìrọ̀lá pariwo káàkiri fẹ́ padà yóò kọ kúrò. Hmm. ó wá lọ́nà ló ní pọ́lọ̀ náà ni ó kọ́. tó sọ̀kà láti fẹ́ mọ̀ wá kọ́ ìjọba náà ẹgbẹ́ lọ àwọn àfẹ́lẹ́jì ògbè àfẹ́lẹ́jì ògbè kó máa wá sẹ́kọ̀ gidi ṣe kọ́lọ́ sì máa bò láti rí kò dáhùn. ẹnu ẹ̀ kí dùn wọ́n máa ta pépà ó máa ta. jazakumullahu khairan. ẹ̀wọ̀n sáwà lè kò sáà. ẹ má bínú àwọn kọlù pọ̀ àwọn mọ̀ṣáyé kò wá ti pè ní púpọ̀ wọ́n sì lẹ́ dá fítò ni ẹ ti dá kọlù kan padà náà kọlù àwọn mọ̀ṣáyé kò wá tí wọ́n ti pè ní. àwọn náà fẹ́ lọ́rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Assalamu alaikum. Wa alaikum assalam hayyakum Allah. Ẹ̀tọ́ ètò náà tó ní ètò lẹ́jọ wà. Orí ètò ní Sàbẹ́ẹ̀lì Alhamdulillah. Àwọn ètò náà ni Ọlọ́run bá ní tayín lẹ́sàn lọ́rọ̀. Ọlọ́run ti gbà ní dáadáa fún yín. Mo kàn ní ọdá kan gbogbo mọ́nímọ̀ràn di méjì kan mo wá fẹ́ kí àǹfààní ọ̀dọ̀ yìí mo fẹ́ fi sọ fáwọn èèyàn ṣe ìmọ̀ràn alákọ̀ọ́kọ́ ni wípé mo máa ń sábà rí oríṣiríṣi àwọn èèyàn míì tí wọ́n ní túrú àlùbáṣà èdè ṣítù òun làwọn fi di pé àwọn máa yẹsẹ́ wò mọ́ hmm. àwọn òfin máa lọ́dọ̀ àpò onígbàlà sí mọ́ hmm. kódà mo gbọ́ tí ẹnìkan sọ wípé ariwo àbáta ẹ̀dì sí tù pé kò ní òṣìlógún kò ní òṣìlógún tí wọ́n ń pa lòun náà fi wo pé kó náà gbọ́ ló ń fi di pé òdodo ọ̀rọ̀ ní í sọ ló ń fi di pé òun ò tẹ̀ láwọn àfa yẹn mọ́ pé àwọn àfa yẹn ní oríire táwọn máa ń fún wọn lóṣooṣù orí prógámù náà wọn ti gbọ́ ń jọ náà. mo á ní kúrò àwọn èèyàn bẹ́ẹ̀ ni wípé àbáta ẹ̀dì sí tù ní ó lè kó àtẹnifáìn à ń bẹ lọ́wọ́ bá kọ́ lọ́wọ́ fún lẹ́mí gígùn ó sì bá ní ṣe àlékún ìtọ́sọ́nà wọn àti ìdódédé wọn. àwọn èèyàn bùkátà wípé tí wọn ò bá rèèyàn tí ó sọ fún wọn láàyè kan bá wà ní tí wọ́n ti gbọ́ yí wọ́n dàpọ̀ kan dì í mú dáadáa. torí pé ẹjọ́ tí ìgbà ń dábàá ẹ̀ lárí àmọ́ nǹkan ní ìpínlẹ̀ ọ̀tún padà dá lẹ́jọ́. kọ́mọ̀ sí àbáta ìdí sísọ ọlọ́ọ̀ni kan sí ọlọ́run nìkan sùn. Hmm. so ìdí wọn bá ti gbọ́ yí lódodo gbẹ́gbìyànjú láti gbé ìpàdé ọlọ́run rẹ̀. kí wọ́n jẹ́ kẹ́lì because àbáta ẹ̀sìn tútù tọ́lọ́ ń lo sábàbí fún wọn ó lè pẹ́ ó lè má pẹ́. Hmm, sọ ọlọ́run ló ní ẹ̀mí kálukú lọ́sọ̀ tó káwọn yẹn gbìyànjú láti dáàbò bo ìgbàgbọ́ wọn. gẹ́gẹ́ bí orúkọ sókè ẹ̀sọ́ olùtábà fi ń polówó ẹ̀sìn tó <laughs> ká dáàbò bo ìgbàgbọ́ wọn. Hmm eléyìí tá à ń sọ yìí kì í hmm. ṣe pé bóyá à ń sọ̀pọ̀tì àbáṣáìdì lójú lójú lójú èmi lè dìtàgírí pẹ̀lú àbáṣe àbáṣe máa ń ṣépè jù èmi dìtàgírí àbá kì í ṣe wípé kí wọ́n á sọ wípé àfa àwọn àbáṣe àbá ń sọ pé àfẹ́ ẹlẹ́bọ kí wọ́n á ní à ah, wọ́n dájú àbáṣáìdì lọ rárá o rárá o. àtàn bá gbé wọn lẹ̀ ní tọrọ ọmọ náà méjèèjì mm. àbáta ìlú títí lè ní òmù. tábà ní ìfẹ́ tọrọ ọmọ náà méjèèjì àbáta ìlú títí lè ní òmù. Kọlọ̀ kó ní Ah. Ọlọ́run tí wọ́n bá ní ìtàlékùn ìdáyà fún àpá òkè táwà náà ọ̀tọ̀ náà. Àti gbogbo àwọn tá à ń bá fa yìí náà, hmm. èròǹgbà wa ní pé kọ́lọ̀ tí wọ́n mọ̀nà lórí ẹgbẹ́ ká máa sùn náà sí. So kọ́lọ̀ ń dákan kó sì dáyà bá wọn náà síta ìlọ. So ìyẹn jẹ́ ìmọ̀ràn alákọ̀ọ́kọ́ fáwọn tí wọ́n ń pariwo pé àbáta èdè tútù ni ó lé àwọn ní ojú sí inú àgbọ̀ yìí. Dédé tí ń bẹ lára wọn ń tẹ́gbìyànjú láti kọ́mọ̀ jẹ́ òkú mọ́ wọn lára ọlọ́run ó ṣàlékún ìdúródé wa ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì ni pé mo fẹ́ ga sí ẹ̀kọ́ ẹ̀yin gangan ṣùgbọ́n rí pé ẹrúgbìn ni ọlọ́run kan ó lóun fún yín lówó mo dẹ̀ máa dáwọ́ yín hmm. so mo mọ ìpèpè yín mo mọ pèpè tèmi náà mo mọ tàwọn ẹlòmíì náà tèmi náà àwọn kẹta máa ń fẹ́ àbọ̀ ìdì òun irú nǹkan bẹ́ẹ̀. Hmm so kò sí láì sí káwọn èèyàn rí pé á ah, òdodo lélẹ́yìí káwọn òfin ẹja wa náà sọpọ́ọ̀tì òdodo pẹ̀lú tá a bá ní eléyìí tí ṣe wọ̀ fún wọn but àfáà tí wọ́n bá ṣe é fún ó gbọ́dọ̀ wà very careful pé tí ìdíkélé ajá tó ń fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run kíkì ní ẹ máa lọ jẹ́ sábà gbígbà ọgbọ́n pé á ah, ó ti ń dọ̀bẹ̀ ó ti ń dowó ìtọ́sùn gbogbo ẹ̀dẹ́yàn ni wá so kọ́lọ̀ ń kó sàlékún ìmánìwá àti ìdórédéwà ni so ẹ̀dá kan ìrìntẹ́ wá ṣe ìyẹn a fún ní ẹ̀yin náà ò ní mo mọ̀ yín dáadáa hmm. ẹ̀yin náà ò ní mo mọ̀ yín dáadáa so ẹ wá dá ìbá tiẹ̀ síbò míì ẹ̀tún wá gbò pé ibi tẹ́ ìdá ìbá ṣe ibi tẹ́ nìkan lọ sí ẹ má náwó síbẹ̀ mọ́ mi wá ná sí ní síbẹ̀ ọlọ́run ó fi torí tẹ́yìn lẹ́nu yẹn fún ẹ wá ná síbẹ̀ yẹn ọlọ́run fi kú lórí jù bẹ́ẹ̀ lọ́rọ́pọ̀ fún yín wájú ọlọ́run ọ̀sẹ̀ ọlọ́run fi rọ́pò fún yín so advice yẹn fún yín ni pé ẹ dákun àwọn èèyàn lè fẹ́ sí so hmm. ẹ̀yin ẹ gbìyànjú láti rí pé kẹ má rí ní ẹ̀sán ẹ rí ní ìrìnìtọ́lọ̀ ní kó kẹ́jú wa so ìyẹn ìkan then advice yìí lára ẹ̀ fún àwọn èèyàn ni wípé kán dákun ẹni tó bá fẹ́ sí fún oníkó máa náà jẹ̀ mọ́ kó má ṣe jẹ̀ ẹ̀ẹ́kájọ ọ̀kan máa kéde ẹ̀mọ́ ni ẹni tó bá fẹ́ ṣe kó ṣe kó yé láàárín òun àtọ́lọ́hun bọ̀ àwọn tó fẹ́ jóná láàárín ẹ̀ tó dá sí àwọn fẹ́ fi wú wọn lórí ni bọ̀ kán máa ṣe bẹ́ẹ̀ kan tó bá fẹ́ ṣe fún yín kán ṣe fún yín láàárín ẹ̀ àtọ́lọ́hun kan ti fún yín láàrin àtọ̀lọ̀ bó mọ́ bí tẹ́ ń gbé ní ó léwu fún yín gẹ́gẹ́ máa sọ kí wọ́n fún yín lówó lè máa ka yín wọ́n ní <laughs> so ká jọ láàrin ìyẹn àtọ́lọ́ tó bá fẹ́ ṣe kó ṣe fún yín ọmọ ti bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìfún wọn máa tọ́lọ̀ tó bá lè wọ́n lára. àwọn àfáàsùn náà àwọn ẹni tẹ́ pé o mo ó dìkọ́ lùkàn hello. Wa alaikum salaam wa rahmatullah. جزاك الله خيرا الله يبارك لكم عامل عدينا سا الله يبارك فيكم عامل عدينا سا Ìjọba ìfẹ́ sọ ní pé màkàrà sọ ọ̀rọ̀ ìgbèrè kan fáwọn àwọn tó ń gbọ́ wa. Ìgbà àwọn èèyàn pàtàkì ní pé kí ni ẹ̀kọ́lọ̀gbọ́ lánàkúdàrún kó ṣe ànúkún wa. Ibi tí èèyàn bá gbé láyé òun náà nìyàn máa ń ṣe, ó jẹ́ wà very very important ní láìpù èèyàn. Àwọn táà sọ̀rọ̀ ẹ̀yí. Ẹgbẹ́ náà nìyẹn wọ́n tún wá mú wa lọ lé kéwú àtúwà lé ojú amúkẹ́kọ̀ọ́ fá ẹ̀lọ́ jẹ́ ǹgbọ́ mo ń gbọ́ yín àtúgbọ́ yín báyìí àtúgbọ́ ẹ̀lọ́. ẹ̀lọ́ àtúgbọ́ yín báyìí. mo ní ẹni tí yẹn gbé owó very very important in life yẹn. ẹ̀gẹ́ depend ni. pé gbogbo pé wọ́n ṣe geomasi ẹ̀yẹ̀kú ni ọ̀bàrà nǹkan kan ó ti sì ní fáfáń yìí ni iṣẹ́ tí yẹn wá dàgbà sínú ẹ̀ ní ṣẹlùtàn but nígbà táwájú ilé kéèyàn náà àwọn àfáà àtàkùnjọ ń kéwú náà bẹ́ẹ̀ bá ń ké lọ́dọ̀ àwọn ẹ̀ta lọ́dọ̀ àwọn àgbàlagbà láti lọ kéwú àwọn àti wò pé nọ́màtì àwọn náà sọ̀rọ̀ wa lọ́gbọ́dẹ̀ àtọ̀rọ̀ nǹkan láti jó nǹkan láti ṣe gbogbo ẹ̀ ẹ̀mọ̀ ìgbìyànjú sẹ́ni gbìyànjú kúrò ìyẹn ṣerú nǹkan yẹn ìyẹn tó bá pàdé ẹ̀ ti lọ kéèkì ìyẹn tó bá bẹ́ẹ̀ pàdé ìyẹn ti wò pé ìtùnú máa ṣe ṣẹ̀dù táì ẹ̀wọ́n àwò kéèyàn tó wá máa ṣe nǹkan yẹn lọ fá èyàn bí mọ kejì èyàn bí mọ kẹta èèyàn bí máa kẹrin tí irú ẹ̀ tí ẹ̀rẹ́ ìdágbà kẹ́nìkan wáyé nílé nìkan náà dágbà fún ẹ̀rẹ́ yẹn ṣe àgbọ́yẹ̀ máa wo èèyàn máa wo ẹni ẹbí apààyàn ìtàwọn ẹni yẹn ọjà máa lè súnà sí ní apààyàn pé àmì ah, náà ti bẹ̀rẹ̀ hmm. wọ́n lè fi gbàgbé pé ọlọ́run ọba tó ní wá ó ti ṣe gbogbo ẹ̀ lótòlótò hmm. ìjọkùnrin fẹ́ fàyọ ń bẹ̀ ni pé ibi tí wọ́n bí yẹn tó wà very very important hmm. ibi tí ẹ̀fọ́ lè tán ọmọ lọ láti very important torí pé àwọn èèyàn tó tọ́bẹ̀rẹ̀ kọ́ ma wọ́n kéwú wọ́n láti wọ àfà dáadáa tí wọ́n fẹ́ fọmọ wọn sí láti lọ kéwú àkọ́kọ́ nìyẹn ẹ̀kẹ́jì ẹni tó mẹ́lú kọ́ náà ẹ̀kẹ́ ń torí pípa àwọn ọmọ lọ sí sùkúl tó bá jẹ́ àwọn òbí òwò àsáńdẹ̀sì wọn tó gbé kílẹ̀ ìṣúlẹ̀ ní kíni nǹkan kan gbá kan gbogbo ìyẹn náà láti wà ẹ́fọ́ọ̀tì láti wà táwọn òbí náà irú àwọn èèyàn tó máa lísìn sí láti máa gbọ́ lẹ́kṣọ̀ gbogbo ìyẹn náà ó wà very very important wọ́n láti dìbẹ̀rẹ̀ náà mú ẹgbẹ́ point ni nìkan kò ní ókè tí a bá kòkò kòkò sọpọlọ àti gbé nǹkan yẹn ọpọlọ a fi gbogbo pé ogun bá nǹkan ọ̀sán ìgbà ọ̀gá pọpọlọ yìí abá ti há lùkúrà ní gbogbo bìnú pàdé pàdé pàdé àlọ́ àti màlá àti màlá tó dáhùn tó ṣe rọrùn kọ́nà yìí ká máa rí pẹ́ ìgbà tá a sí ìlú yìí wá ń kọ́ ọ̀la Táà ń bọ̀ láàá yóò sí láàá ní ṣekọ́ ìṣẹ́ àti táà ní ọ̀pọ̀lọpọ̀ láàá wáyé. Ẹṣẹ́ gbà wọ́n. Náà, àyákùn láṣẹ́ fara. Náà. Àwọn alékùn sọ́lá wọ́n láàá tó láàá wọ́n ṣe kọ́ ìṣẹ́ òkè, àwọn ọdún pẹ̀lú padà náà. Àyákùn lẹ́gbẹ̀ẹ́kùn lọ́fẹ́ra ní ìgbàgbọ́n pé ìyá jù mọ́pọ̀, wọ́n lọ́mà ní sáínẹ́ ẹ̀sán lórí nǹkan tí ti lálẹ́ mú kẹ̀kẹ́ sáré pa àwọn àkíyèsí kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ṣàkóyá náà ṣe pé àkíyèsí àkíyèsí alákọ̀ọ́kọ́ sí pé ọlọ́run ti ní ní àfa àtún náà gidi ìlànà ìjọ kí ọlọ́run yìí àhàdà ìmọ̀jẹ́ gẹ́gẹ́ máa jẹ́ kò sí gbogbo wa táwọn ń wà nítorí tó bá jẹ́ àfa àtún náà so nígbà tí tí yọ wà lórí ẹ̀mí rẹ̀ náà ní pípọ̀ lọ́n tí orí ayé bá dé náà sílà èyí ò ṣùgbọ́n tí ẹ̀yìn ò ní kàn bí èdè ni wípé ọ̀wà tí wọ́n ti ètò mọ́ tó bá jẹ pé àwọn bíbíà onírú tó ṣẹlẹ̀ lálẹ́ ìṣẹ̀lẹ̀ tó ẹ̀ sì mẹ́ tó bá jẹ pé pààrà àwọn ọgbà ń bẹ lára rẹ̀ ẹlòmíràn máa ní à ah, ọ̀rẹ́ dáadáa ah, ìmọ̀ tí màá sọ mọ́ ìmọ̀ tí màá sọ mọ́ tó kí wà disorganized àwọn náà ti rírọ̀ ìyá dáa lórí social media báyìí tó ọlọ́run bá tí wá ṣe ń lórí sí náà mo ń bẹ nínú àná rẹ̀ mo ń lè fi ṣe kí wọ́n lọ́dà bí lọ́dà jẹ́ kùnú ìṣẹ̀lẹ̀ lọ́dà bí mẹ́jọ fún ìṣẹ̀lẹ̀ wà. sọ ẹlẹ́ẹ̀kejì ni pé iṣẹ́ ṣe gẹ́gẹ́ bí tí àwọn máa ń sọ yìí fẹ́ pa ló lọ. àwọn ń sílẹ̀ nílùú àánú ọlọ́run la gbé lọ́wọ́ wọ̀lá ìgbàgbé àánú ọlọ́run a sì dúró tọ́jọ́ náà ní. sọ ìpàṣẹ ní àdájọ́ ló lọ àwọn ẹ̀kọ́ náà ní àwọn ibi owó tó ń bù ilẹ̀ òṣèlá fi ló báyàn sọ pé pé ìrẹ̀lẹ́dẹ̀ àdúrà bámọ̀ báyàn àtàǹkan owó ẹ̀hàn. ṣùgbọ́n ọ̀rọ̀ tó ṣọ̀ṣù pẹ̀ lọ dá sí lọ́dún yọ̀ǹda tó lọ́wọ́ ọlọ́run jẹ́ kọ́rọ̀ ní dàbí ọlọ́run jẹ́ kọ́rọ̀ ní dàbí ọlọ́run jẹ́ kọ́rọ̀ ní rẹ̀ yẹn. Túrẹ́ ń sọ sọ̀rọ̀ tó sọ pé gbogbo ẹni tí ó bá dá sí orí tó tẹ̀sọ̀ pọ̀ ẹ̀kẹ́ sí àtọ́jú ètò tó fi ara rẹ̀ tán. Ẹ̀yìn jẹ́ kó lóyún pé gbogbo àwọn tí a máa ń dẹ́rù gbà tí wọ́n kọ̀ọ̀kan bá ti báyìí rẹ̀ ó dàrú yẹn bá ti báyìí ẹ fi ara ń kí gbogbo ètò ẹ̀rọ tó sàn. ọlọ́run nílé onílé ọ̀gá kò yẹ sí mọ́tòláṣí ọlọ́run ẹni ètò ṣe ìdí máa ń yàgbá sáré kìí ṣe máa yàtọ̀ ìṣẹ̀dá ìdí kan kọ sára mọ́tòláṣí kọ̀dà ládá fún ìlàbẹ̀rẹ̀ ńkẹ́kọ̀ọ́ tó tó lọ́wọ́ àfẹ́rẹ́ ìṣọ̀ mi ò mi ò dìkà ní ẹni tí mo sọ pé ẹ̀ka wọnú rẹ̀ fọmọ́ kí wọn àbí gbogbo nǹkan tí ìlú ṣùgbọ́n so ẹ wá ṣe nǹkan tí ẹ fi hàn yìí pé òdodo tá bá àgbà ìṣòro òun àwọ̀gbọ́rù kò sí èyí tó pẹ̀lú àǹfààní ayé kankan. ó sì ní everybody down pé akálá ṣe mẹ́tọ́ọ̀dù ojú wa la ikú àti ìta mẹ́tọ́ọ̀dù kan nínú sábà sáà ti ṣe ìgbésùn mi nígbà wọn tó ń ṣe mẹ́tọ́ọ̀dù sí ìrọ̀sì fún bíṣọ́rí ń gbàgbà ṣùgbọ́n pé ojú bẹ́ẹ̀ àdìsẹ́ máa gbé wá ní ju àwọn àfẹ́ ẹlẹ́dọ̀ kalẹ̀ fún wọn ó ṣe ogun ọkọ̀ pé àfáàtà ìdìkan ti gbòòrò jù wọn lọ ìwà ní ìfìdí àwọn mẹ́tọ́dù kan ọ̀pọ̀ yìí pé ká fara wa lọ́tà ẹ̀kẹ́ bá tó bá ti gbogbo lọ́tà torí pé ẹnìkan ó ní wà kan ló fi wá lọ́tà ẹ̀sìn ọ̀gá òun gbogbo ilẹ̀ mi ẹgbẹ́ àti ẹni gbọ́dọ̀ ní jù bọ̀ tí wọ́n ya ọ̀tá òdodo ọ̀rọ̀ bá tẹ̀sí ọ̀tá sí ẹni tó gbé oúnjẹ gidi lọ́wọ́ ní àtẹ̀yìnsí ṣùgbọ́n tó gbé lọ́wọ́ yìí wọ́n wá lé ọ̀rọ̀ ẹnu o ọ̀dá na tó ẹnìkan wá bẹ ó bú tọ́sí

Ah. Àti pé ó ń gbádá kò ń gbádá ṣùgbọ́n gbogbo sáwọn ọ̀rọ̀ rẹ̀ ká gbógbogbo káwà máa kọ̀rẹ́ kì í tó bá kù sí inú ọ̀sọ́ bá ń sọ pé ọjà bí òkè tá bá wá ṣeré mẹ́tọ́ọ̀dù rẹ̀ pé káwà bọ̀ síbi ẹgbẹ́ ní ká máa fi jí ẹ̀ta déwò ní ìlú àmàtí káàkiri tó ní káwà lọ́mọdá. Ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn tí mo gbẹ̀sẹ̀ ni wípé

gbogbo ìgbàlá ní bùkátà sọ́lọ̀ àti pé àdúrà ní káwọn tó bùkátà ní bùkátà sọ́lọ̀ bùkátà ní bùkátà sọ́lọ̀ wọ́n mú ọjà ní bí i àbùkátà àti mú yọlá rẹ̀ kan sọ̀rọ̀ yọlá gbọ́nà ní àhìlẹ́lẹ́lá. tó o tún wá fi ohun kẹ́kẹ́ kan lórí pípọ̀ sọ̀rọ̀ náà tó pé máa padà dání sọ̀rọ̀ lẹ́yìn ètò gẹ́gẹ́ sí nínú nǹkan tá à ń náà yìí pé ọyẹ káfíńtì ìpè yẹn náà àìjọ ọ̀tà ara wa àtẹ̀jọba gbòdìdó lọ́wọ́ lókè ẹ bá ti jáde sí ìdíje ìṣúná ọlọ́jáde sí ìdíje alihamudulilẹ nàbàwúrà ní ọ́pẹ̀lì hàkì ní ìdíjẹ̀tẹ̀ ìlú àdàgbòrọ́rù ní ọlọ́sílẹ̀ gbogbo àwọn tó tẹ́jọ ní gbogbo àwọn táwọn mọ̀ pé ìjẹ́kì ń jẹun tó táwọn ń wúgbẹ́ àti ìdíjà yìí lára àwọn ọ̀bára wọn pé ẹnì kó olójú dọ́wọ́ má ẹnì kó olójú dọ́wọ́ ẹnì kó olójú kàwé ètò máa ní kéèyàn òmù kan nínú ọmọ ya àbá kọ́ máa tó lọ́rẹ́ gẹ́gẹ́ kọ́ wá máa tẹ̀yà rìn àti kọ́ máa lókè jù lágbè yóò dì á tẹ́lẹ̀ tó bá ti kàn án jìdábà ewu lè yóò nì. ọlọ́run ìjọba ìyẹn dàbí tó ti di ọlọ́ba ní ìṣẹ́dá dà fún yẹn àtàlà lọ ìlú tó ń bọ̀ fún ọlọ́ fẹ́ràn àtàlà lọ ṣùgbọ́n náà yàtà á ń yàtà fẹ̀dálà وعلى آله وسجد وسلم تسليما كثيرا آمين ألو ناس يونايتد كينجدوم ألو السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله جماعة جوج الله last call لكن داي نعم Àlìmọ́mù Kútúbí. Àkí ọlọ́run, ọmọ àbá àdó tí ni ó sọ. Ojú mi kí n wá gbọ́ ọlọ́run. Èmi fẹ́ bèrè ọ̀rọ̀ kan láti bèrè ọ̀rẹ́ lọ́wọ́ yín. Hello?

Kọ́ṣọ̀ tó fẹ́ kìrì ní pé àwọn àfáà tó jẹ́ gbogbo àwọn àfáà oníláwà ni. Wọ́n rí ọ̀gbẹ́ni tó ń pariwo ní kíkà kiri. Ìrẹsì ẹ̀yọ tuntun wọn lè pọ́ta tó lè dìgẹ́ǹdì ìjọ torí pé àti àwọn olóògbé dání. Láàbì tó gbé lónìí àti àrùgbọ́, ìrọ́kọ̀ wà lè bọ́ta. Ọmọ wọn sọ̀rọ̀ kan nìyí, àná bọ́ àwọn bàbá wọn. Kí kòkó mi ò lè bọ́ta bí wọn pọ̀ pé ìtàlélẹ̀ ìpolówó nìkan mi. Hmm. Oru mi lójú ni o, o ṣe ń fi ìbèrè rẹ̀ pé àti àti ìkọ̀kọ̀ mi fẹ́ fẹ́ ti bẹ́ẹ̀ jẹ́. Èmi náà sí ìrè mi náà yóò lè gbaná. Àti lè sọ aláwọ̀ àlàjá, aláwọ̀ àlà. Ṣẹ́gbọ́. Ẹni wọ́n láti bọ̀ láti wá dìbẹ̀ rẹ̀, láti wá ní súnmọ̀ mi, a ní súnmọ̀ kò lè jẹ́ kú sọ. Àwọn ọmọ a máa ń kó rọ́ọ̀lù fún wa ní àpá. Ìbẹ̀ á dẹ̀ bọ̀ á dẹ̀ gbàgbà á ṣàkóso. Ọ̀sẹ̀ àwọn olóyìn òye ni o. Ọ̀yá kùn. Àwọn ará ṣe yọ̀ sóòlù àti ẹ̀yẹ. Hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikumus salam warahmatullahi wabarakatuh. Àfẹ́sí ọ̀sùn ọkọ̀ ló ń sọ̀rọ̀ inú Sàídì sí ṣogun sọ̀rọ̀. Ókè <laughs> o, à ń gọ́. So, um, I really, really appreciate ìtẹ̀ṣẹ̀ fún wa o. Níbi àgbò ìfẹ́ ọ̀sùn òní, wọ́n ní kí n جزاكم الله خيرا آمين وأنتم آمين وأنتم جزاكم الله خيرا torí pé àwọn aláburú ń pariwo pé ẹ má dáwó fún fífi ọ̀sẹ̀ olùmọ́ o ẹ má ṣe kíkọ fún mọ́ṣáláṣí o kí ló dé èèyàn náà kó mọ́ṣáláṣí fún tó nà jẹ wọ́n kó fún akáfi ṣe mọ́ṣáláṣí adẹ̀ ń ṣe lọ ìlara wa wọlé ọkọ̀ wa ń larí mọ́lẹ̀ lọ́tún ló ti tò ìyẹn òjíṣẹ́ ọlọ́run lọ́wọ́ adẹ̀rílẹ̀ àfiṣẹ́tì gbogbo ẹ̀yin tẹ́gbọ́ wáyé pé ah, ọlọ́run lélẹ̀ <laughs> ọlọ́run ní dórí tì yín àyà bá wa ọlọ́run ní dórí tì yín ọlọ́run bá wa gbé yín ga òkè ọlọ́run bá wa gbé yín ga òkè àti ìṣètò wa àfúlàìmọ́n ẹ̀sà òkè ọlọ́run ní dórí tàwọn náà àti gbogbo àwọn àbá àtún náà bẹ́ẹ̀ bí apá wa tí wọ́n pẹ̀lẹ́ pọ̀ yẹn ní ọ̀rọ̀ tó rúkọ tẹ́pọ̀ wọn ọlọ́run bá wa dúpẹ́ fún wọn ọlọ́ọ̀bá àtúkọ́ fún wọn èèyàn lè rìn kórí mami èèyàn lè rìn kórí mami ní gbogbo kọlẹ́sàn tí kí wọ́n mú wá pé à ah, ibi tí ó kù sílé lẹ́yìn ibi tí mo kù sílé lẹ́yìn tó ọlọ́mọdé àtún wá ṣe ìgbọ́n nígbà míì máa ń gbà tálágbẹ̀dẹ bá ń lu irin tálágbẹ̀dẹ bá fẹ́ lu irin ẹ̀fọ́ ọmọ wúlẹ̀ kó kọ́ ṣiṣẹ́ ọmọ owú láti lè ṣiṣẹ́ iṣẹ́ iṣẹ́ tọ́lọ̀ ń dá ọmọ owó fún ó dá fún tálágbẹ̀dẹ̀ rọ ọmọ owó pọ̀ máa ń gbé o iṣẹ́ tí alágbẹ̀dẹ̀ rọ ọmọ ọmọ owó pẹ̀lú ọmọ owó tó fi ń lu gbọ́rin gbọ́rin gbọ́rin iṣẹ́ tọ́lọ̀ ń dá fún kó máa lúrin àwọn àfọ́ àwa yìí wọ́n ti pín yìí kí wọ́n ti wọ́n ti dípẹ́ tàkà a dẹ̀ gbọ́dọ̀ dáwọ́ padà sórí sí àsìkò yìí ìpìlẹ̀ tọ́lọ́run sọ ohun táwọn bí sọ tàbáwá fi sùúrù ba wọn sọ kò ní change torí àkọ́kọ́ tí wọ́n gbọ́nà náà máa lù wọn lódùrọ̀ a lù wọn lódùrọ̀ lù wọn lódùrọ̀ àwa tí wọn ọ̀rọ̀ padà sí tọ́lọ́ wọn gbà tó ọ̀rọ̀ ẹkùn sọ́dọ̀ ọlọ́run wọn gbà ní àwọn òdẹ̀ni sọ iná làyé sọ ó wà lè máa lọ́rùn o àti màmá sọ sọ yí padà bọ̀ àwọn náà máa wá dínkù tí Eh, tálágbẹ̀rẹ̀ bá rọ eré tán kí ló fẹ́ fọmọ owó ṣe fẹ́ máa fi rú rẹ̀ lẹ́sẹ̀ rú rẹ̀ lẹ́sẹ̀ gbàtọ́ ti fi rọ tó fẹ́ ti rọ tó fẹ́ rọ tán agbọ́ kú jù rẹ̀ ni eh, táwọn náà bá ti yí padà àwa náà máa tọ́pù ariwo tá ń pa but ẹ̀yin náà wo ẹ báwọn àfẹ́ ẹlẹ́bọ ṣe pọ̀ bí ọ̀pọ̀ lọ ní òjò nínú ra wọ́n ti pọ̀ jù àwọn àǹbalẹ̀ ọlọ́run jẹ́ lọ sí ra wá dákẹ́ fún ọ ni àní dákẹ́ fún ọ kọ́lọ́mọṣà ìforíjì gbogbo wa kọ́lọ́mọṣà ìyọrùsùn wa ọlọ́àbà ilé òṣèkí o Iṣẹ́ ọlọ́tẹ gbé dání ọlọ́wọ̀n ní gbà lọ́wọ́ yín, ọlọ́wọ̀n ní fẹ́lò ní ìrọ́pò yín, ọlọ́wọ̀n ní fẹ́lò ní ìrọ́pò yín, ọlọ́wọ̀n tó ń gbé yín síbẹ̀ kò ní járáǹtì yín, ọlọ́àlùbá, awúláwálá, kò wọ́ta, ìlà ìlà ìlà ìlà ìlà ìṣẹ́ ó pọ̀ṣẹ̀ ọlọ́àbọ̀ àti pọ̀ṣẹ̀ ń sá. Àwọn kọ́ọ̀lù pọ̀ tí ó ti ń wọlé tí a lè gbàmọ́ inshallah ta'ala ìbílẹ̀ àdúró sí àmọ́ fáwọn wa Saheed Shittu tí wọ́n pè wọlé àti àwọn èèyàn dẹ́ sọ̀rọ̀ wọn ó máa wù mí kí ní mẹ́sẹ̀jì kan kéde náà fi kó gba ọ̀rọ̀ yìí ńlẹ̀ bọ́nà tí lọ́rọ̀ yìí máa lọ rèé bọ́nà tí ní yóò lọ rèé ọ̀tọ̀ ni apá oníláwà ní lábẹ́ sọ̀rọ̀ rẹ̀ àmọ́ náà wá dọ̀rọ̀ ìpadà sórí síbíọ̀ so ìfẹ́ lásìkò mọ́tẹ́lẹ̀ àmẹ́jẹ́ fi ṣẹ́jú mẹ́wàá kan sọ̀rọ̀ kó jẹ́ mẹ́sẹ̀jì fún gbogbo wa àṣẹ rí àbáwá Saheed Shittu òwe tẹ́ pa ìyẹn ògbọ́ Yorùbá dáadáa dáadáa ìlú gbọ́ Yorùbá jù mí lọ nìyẹn òwe tẹ́ pa ohun rírí bẹ́ẹ̀ lápá kan àmọ́ àwọn àlùfáà wa náà tí wọ́n sọ tiwọn náà tiwọn náà tún rí bẹ́ẹ̀ so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí gbogbo àgbọ̀dọ̀ jọ gbéyẹ̀wò ni àmọ́ kí nígbà tẹ́lẹ̀ kan máa ń ṣe tí ọ̀rọ̀ àbáṣá ìlú tó máa ń dàbí pé àwọn èèyàn máa ń ẹ̀kílẹ́dì kí máa pariwo àfáàrí ní kí wọ́n lé pariwo ẹnìyí ó ní pé ẹ jẹ́ ká mọ understand èèyàn ká mọ béèyàn ṣe rí ẹni táwọn sọ yẹn nìyí tó sọ gbèsè ayé rẹ̀ fún wa bí owó ẹni iṣẹ́ ìbẹ̀rẹ̀ gbèsè ayé wọn ẹni yìí sọ gbogbo ibi táwọn ti rì sí ibi táwọn ti jẹ sí àwọn táwọn jọ bára wọn rìn gbogbo àwọn nǹkan yẹn kò sọ́gbọ́n ó máa ní nǹkan tí ó bí sí yẹn lára tọ́ ẹni yìí wá já sí irú ọ̀rọ̀ tó já sí gbogbo aná yìí tó wà máa ń yè lẹ́nu rèé gbogbo àwọn èèyàn tó wọ́n ń sọ̀rọ̀ àbí tó ń bínú àfáàlè lè gbogbo wọn sọ pé tọ́lá ni wọ́n bínú àfáàlè kí wọ́n ṣe kéta kó mọ́ kọ́ sọ báyìí náà àwọn ẹni tó bá rò pé àkùnrin káfà mọ̀ ṣe báyìí àfáàdáyé tí wọ́n sọ̀rọ̀ náà wọ́n ń wò pé ah kíní yóò bá dẹ̀ mọ́ sí bẹ́ẹ̀ kíní yóò bá dẹ̀ mọ́ lọ bẹ́ẹ̀ àmúyàmí ẹni pé àwọn ẹlòmíì tó bá dá sírọ́ọ̀fù pẹ̀lú àfà wọ́n wá máa ń sọ kíní kan pé àfà ńgbà táfà kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn dókà fà torí pé àwọn àfà four one nine àfà ń bá fàǹgbà náà wọ́n àpòkè àwọn mẹ́tọ̀dù wo làfà ń lò ń gbà yẹn tí gbogbo wa appreciate táfò wà lòun sí àwọn ibi tó ń pè ní problem rẹ o tí wọ́n mo ní ìdí onílà àkáì tí àwọn bá fi làákàì present ẹ̀ nígbà tí mi máa fá òjì ìpẹ́ ogbóró orílẹ̀ mọ́jú oṣù lọ kò sí ìfọdún tí wọ́n rẹ̀ sí ìwò pé mò ń wo àfá àdáda ipò kèmò rẹ̀ nínú ilé àtàbà àjọ sọ̀rọ̀ ó lè má sí oṣù kan àti kó má sí oṣù kan tó bá oṣù kan lè má sí oṣù méjì tí kéde àtàbà ń bára sọ̀rọ̀ lásọ báyìí o ṣùgbọ́n mo wá wo ẹni ìgbòkè ó gba tó ọgbà ah, ojú wa kéèjì ojú wa ti gbá òkè ìgbà táfà bẹ̀rẹ̀ àwọn táǹkọ̀ lè rí ó máa ṣe pé ó máa ṣe pé àlàfà àmọ́ ń sọ ń gbà yẹn náà kí ló dé tá a sọ̀pọ̀ọ̀tì àfà ń gbà yẹn kálẹ́bìgbà yẹn la fi ń pariwo tá a ṣe ń sọ ń sinmi kábọ̀ àbájì ètò kó tó ní pé kí ní ìgbẹ̀rẹ̀ gẹ̀dígẹ̀ báyìí ká láti ilẹ̀ yẹn láti ètè pé afá àlàfà àti mọ̀ ní bóyá ọ̀rọ̀ owó bá máa wúlò sí gbogbo wọn sọ bẹ́ẹ̀ ní pé kó ń sọ̀rọ̀ nìṣó bẹ́ẹ̀ nìṣó bẹ́ẹ̀ nìṣó nígbà tó wá ń kan pé ẹni tẹ́lòmí ìfẹ́ràn ìgbà tó wá ń kan pé ẹni tó súnmọ́ lòmí ìgbà tó wá ń kan pé yá nǹkan ọ̀nà kan sí kejì àbígbà tó wá di pé kí níyẹn ti di pé àwọn èèyàn kan ti ń complain oṣù gbogbo àjẹ wa mọ̀ pé kí ní yóò dá ibẹ̀ yẹn ó gba tèmi ń wò but èmi o personally àwọn ọmọ sọ pé àti ilẹ̀ yẹn ló yẹ káfà àti ṣe correction so àwọn táwa bá ń sọ lé ní kí àǹfààní ní láti lọ kọ̀rẹ́kì báyìí káláwa ti máa fà látọdún tẹ̀ ń sọ yẹn náà ni àwọn ò ti mọ kọ̀rẹ́kì wọn á ti mọ sọ báyìí náà ni níta sọ lọ́dún náà láàmọ̀ sọ lé nì ṣùgbọ́n kẹ́yìn kan sọ pé ká máa sọ ń bẹ́ ń gbà yẹn níta bá wọn oníkẹ́jọ sí mẹ́tọ̀dù gbà yẹn lọ́ba wa gbé àwọn fídíò pé àgbà yẹ̀ ni wọ́n yẹ̀ bá máa bẹ̀rẹ̀ bọ̀ tó bá yẹ yẹ̀ tó ti pẹ́ yẹn ẹ lọ́ba gbé àwọn fídíò yẹ̀ yẹn wá ká kọ̀ bí ẹ̀ sí ń táfà ń sọ́ǹsì tó bá yẹ pé àwa ni ká mọ̀ pé àti ìfòdodo bá fa lò láti bẹ̀rẹ̀ ló jẹ́ kọ́rọ̀ wa mọ́ àtàlẹ́yìn kálá náà ti fòdodo bá fa lò láti bẹ̀rẹ̀ kẹrí kálukú wa nígbà táwọn ẹni tí ò da a jẹ́ kí ìfẹ́ àfà àbí ìfẹ́ nǹkan mi àjọ kó sí wa lẹ́nu à ń sọ pàfà lójú tá a fẹ́ ń sọ lọ́dà fà eléyìí àwọn òṣọ́pọ̀ ti rẹ̀ eléyìí àwọn ògbà tó bá dirú ọjọ́ ìní ọ̀rọ̀ owó mọ̀ ta ìyẹn jẹ́ nǹkan tí mo ní lákìyèsí tí gbogbo àwọn táwọn sọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì àfàṣà ìdíjọ́ ọlọ́run náà yìí lọ́wọ́ àwọn àgbàgbé kìíní ti di tọ̀bí ààyè ó ti di ó ti di tó pé ẹlò má lè ríbi yọmọ àwárò bẹ́ẹ̀ àwárò yíro bẹ́ẹ̀ tèmi o ṣùgbọ́n ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ kẹ́yìn ọ̀tọ̀ ni kéèyàn alábẹ̀rẹ̀ fẹ́ sọ ọ̀tọ̀ ni pé kéèyàn lè máa wòyẹn ọ̀tọ̀ wá ní gbogbo à ń fi ète àì àwọn ète ẹ̀rí mọ̀ tí wọ́n èmi kiri kan wà ọdún nítorí náà àwọn pàtìkì dáàsọ náà àwọn náà máa ń fi ète ẹ̀rí mọ̀ lọ́lẹ̀ o àmọ́ kiri kan tọ́lọ́wọ́ bá sọ fún gbogbo ọdún bẹ́ẹ̀ pé pé olùkẹ́ká máa o olùwárí wọ́n sì bèèrè àìlàmà ẹ̀kùn lóòrùn wọ́n láti gbogbo tẹ́ ọ̀bá wò lè máa sọ ìwọ́n máa ṣe sùúrù ti ẹni o sọ lọ́wọ́ sọ́pà náà pé gbogbo tọ́ bá ti ń sọ ọmọ fún wọlé sí ibikẹ́lì ti ń bí sàbí pé yìí sọ pé àbá ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé àmẹ́nìkan lọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ọmọ yìí àbẹ́ni ti pé both sides àwa ti ń rí but èyí ń tàbá pé dáwà tọ́lọ́ làwọn fẹ́ ṣe ìtọ́lọ̀ ń sọ làwọn mọ̀ sọ pé náà ti ní west biro àìlàmà ẹ̀kùn lóòrùn ṣe sùúrù lórí tí wọ́n bá mọ̀ sọ tọ́bá ti gbọ́wọ́dẹ̀ ṣe kí ní kò wá lágbára jù wà dúró máa ń jẹ́ mìíràn bóyá kọ pa wọ́n sì nípa wọ́n sì tí ó tún dáa ọlọ́wọ̀ ní pawọ́tì kó dín wù tí ó tún da so ìdí rèé ìtẹ́mi rò pé mi lè jẹ́ méjì gbogbo táwọn táwọn àbá náà tí wọ́n ti ń sọ àmọ́jọ́ gbogbo àwọn ọmọ pé àríbá kan àbá àríbá kan ó yẹ ká ti máa sọ tìpẹ́tìpẹ́ ó yẹ ká ti máa sọ kó tó di ọjọ́ èní ó yẹ ká ti máa sọ kó tó di pé ọ̀rọ̀ débi tí ó dé yìí ọ̀kọ́rọ̀ subhanahu wa ta'ala kí ó mọ́ta ṣe àlékún òdúró dédé fún ẹnìkọ̀ọ̀kan wa ibi ni àmọ́ dúró sí ní alẹ́ yìí. Hello? Assalamu alaikum warahmatullah. Wa alaikum salam warahmatullah. Ẹ má bí mo mọ̀ pé fẹ́ ràǹdọ̀ pò, mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ̀sọ láti. Ok. Ẹni tí nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ gbà ń mo máa ṣe, ṣó náà ni wọ́n kàn ti rí. Nígbà tá a fa bẹ̀rẹ̀, ṣe lè tó bá mú tọ́pìkì wà tó sọ̀rọ̀, wọ́n ní kí fún àpẹẹrẹ. Ṣòyè ni wọ́n ti sáà gbé àdámọ́ òkèèrè. Ẹlẹ́kẹ̀dẹ̀ ni topic kan bá ṣìtì lónìí yìí bóyá gbé tuntun láìmọ́ faruku àtọ́ ti bú tó ti ṣe gbogbo ẹ̀ wọn ní ìdájí máa repeat ẹ̀ ní hundred times twenty times wọ́n ti treat ẹ̀ yẹn kán mójú kúrò ń bẹ̀ lẹ́yìn nǹkan tó dáa jù fẹ́yàn láyé ni pé tó bá sọ pé nǹkan yìí ò dáa kéèyàn á jọ nǹkan tí Islam wà ṣe nu ayé yẹn Islam máa ń gba nǹkan kó láàárín yẹn so ọ̀gá tẹ́lẹ̀ mi fẹ́ yà. ẹ jẹ́ káwọn náà ṣe wá rí àìrógbó amọ́ ẹ jẹ́ káwa náà mọ fàdúrà ara àfà lọ́wọ́ ìta fi nípa yé sọ yìí tó bá ní kí ló lè rọyàn jù aláyàdúrà ni tí o gbọ́ bá rí rẹ̀ tábò sí ẹ jẹ́ ká máa bẹ náà fi ọlọ́run á ẹni yìí ẹni yìí wúlò ẹni yìí ṣe dáadáa abá àgbà abá nígbà gbọ́dàdúrà ni wọ́n lẹ́kọ̀ọ́ nígbà gbọ́dàdúrà ẹ kí ni àti ẹni máa dénú pìyàmù lè lè ní kí bọ̀rọ̀ afáàdúrà ìwọ náà dénú tiẹ bọ̀rọ̀ afáàdúrà nìyẹn so definitely ẹ̀ẹ́jẹ́ in tó kù sí ẹ̀ẹ́jẹ́ ká wo báwo la ṣe lè gbàdúrà àfà lọ́wọ́ kémi ọmọ rántí àfà nù dọ́à ẹ̀yin náà mọ rántí wọn tí gbogbo wa bá sanwó pọ̀ ẹjá mo ṣàdúrà bàbá abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala al-manni wal karami àìjọ wọn pẹ́lẹ́ kó ṣe àlékún dáadáa àlékún mímọ̀ àlékún àgbọ́yé àlékún dúró déédéé fún gbogbo wa فصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته